If you ask me, is there anyone to trust? I wouldn't know. If you ask me, is there anyone to trust? àmì nìkan tó ń jọ mí lójú ń bẹ̀ ni pé ìyàwó mi tí mo fẹ́ kò ń ṣe báyìí tẹ́lẹ̀ kó ń gbogbo orúwà yìí tẹ́lẹ̀. ṣé pé ọmọ àrùn péré ló pé ẹ lé ni ó ti dìbí gbogbo ìtókù wàá bèmí náà lé nǹkan bá fojú ẹ hàn wàá bá mi lé. kí ló dé tí ò ní fẹ́ kí ló ṣe ọmọkùnrin yẹn ó dúró dáadáa lọmọkùnrin ṣó gé nímú ni àbò gé lójú àbò wọ́ àbò súnké kí ló ń ṣe é náà. Ah. oyin kan kí ló ṣẹlẹ̀ tó fi ju fóònù balẹ̀. kí ti gbò ní tani olórí burúkú ẹdínwó wèrè tó sẹ́yìn kọ́mi bàkà lọ́rùn sí ẹ. àwọn olóṣì àwọn ọkùnrin gbádùn ẹni tó bá ní àní jẹ ni akọ tiẹ̀ mò ń jẹ ni ṣé ẹ rò pé ọmọ kékeré lọmọ ẹni tó lọ yìí ẹni tó lọ yìí kì í ṣe ọmọ kékeré bó ṣe wà yẹn tí ó bá ti bímọ méjì tàbí mẹ́ta àfẹ́ṣì tí ó bá dẹ̀ níyàwó lé ajẹ́pẹ́ kankan wà ní ọ̀rọ̀ ẹ̀. èmi ni ẹni nàìjíríà mi wèrè ni mí kò ń ṣẹ́jú ẹ̀ tí n bá yí padà báyìí mo ń hanrun ni tó má dẹ̀ bí ẹ̀dá kó jí mi. mọ̀mí tẹ bá insist pé kí oyin kan kó fẹ́ báyọ̀ at the end of the day tí marriage wọn ò bá work out orí yín ló máa dàlẹ́ o. bí olú bàbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo wo jẹ́ kó yẹ o in case tó o bá mọ̀ fifty fifty right lájọ ní nínú company nìyí o ti gbọ́. and stop talking to me as if you are my boss. Oh, oh I'm not your boss I you're not my boss. But you need to carry me along. You need to let me be aware of any deal in this company before you go ahead. And that is transparency. ìbẹ̀rẹ̀ kan tó ń ṣe ìtò ìbámọ̀ òun náà pè ní fraud. You need to be transparent. wo tí yóò bá kúrò lè Fọlárin o ò lè gbọ́ pa o lè gbọ́ po èmi ni mo sọ bẹ́ẹ̀ fún mi. ìtìjú ńlá ló máa jẹ́ fún mi ní éèjì mi kéèyàn kẹ oyún sí mi lọ́wọ́. wà lè tó ń wíṣà. ẹ ó fi mi nìkan lẹ́nu nínú bedroom látẹ̀kọ́ òun tiẹ̀ yà sí mi ò rí tèmi rò. ojú ẹ fọ́ ni ṣé o ò ríran ni àbí ọ̀rọ̀ òṣìwò ló ń sọ lẹ́ẹ̀kẹ́ òṣìná kí n ti ṣe am busy. ọlọ́run bọlájí ṣé ìwọ nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ nítorí ọlọ́run ni ìwọ nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ ní àbáwọn ìlòmí ò kì í ṣiṣẹ́ ní àárọ̀ àwọn boyfriend ẹlòmíì tó ń ṣiṣẹ́ ọkọlé ẹlòmíì tó ń ṣiṣẹ́ ní tiẹ̀ ṣe wá nira báyìí náà lórí iṣẹ́ iná. kò níbi kankan tó ń lọ èmi fi dá ẹ lójú pé nífẹ̀ẹ́ a ṣáà fẹ́ yàwó. báwo ló pàdé bọ̀dá ẹ̀ tó ti di pé wọ́n fún ẹ ní engagement ring. àní báwo ni ọ̀rọ̀ ìgbéyàwó wa àti bọ́lájí. ìgbéyàwó èmi àti bọ́lájí ò sọ̀rọ̀ ìgbéyàwó kankan. o ní ìyàwó ẹ̀ lélẹ́yìí o ò lè fẹ́. kí ni ẹ̀ ní fún mi lórúkọ kan lára wọn. jáde níbo. ọlọ́run ìṣẹ̀bẹ́ náà ni tẹ́ ń fẹ́ kí ni nǹkan tó dènà tó jẹ́ pé èèyàn ọkùnrin ẹ̀ kí ní tẹ́lọ́rùn báyìí ná. what are you gonna do now. Bísọ́lá tí bá sọ fún yín pé ó yé mi rán ni mo. ẹ ìkan ò dáa àwọn òbí ẹ̀ dáa ìkan dáa àwọn òbí ẹ̀ ò dáa fẹ́ ọmọ mi má fẹ́ ọmọ mi ṣe fẹ́ fún ẹ ní hypertension ṣé mọ́mí fọlárin ìjọ ọlọ́run ni. ọkọ ọkọ burúkú ò ṣe fẹ́ àná burúkú ló ṣe ní abẹ́ òkú ni mo bọ́ ṣe máa ń sọ. òkìkí onílù o ẹni ayé ń fẹ́ o òkìkí olórin ẹni ayé ń fẹ́ o ẹyẹ tí ó kọrin bí òwúrọ̀ láyé o kò sí o. òkìkí onílù o ẹni ayé ń fẹ́ o. ẹyẹ tí ó ṣe bí olóbùúrọ̀ láyé yìí kò máa sí rárá. òkìkí onílù o ẹni ayé ń fẹ́ o. òṣùpá mọ́lẹ̀ ó kárí ayé ẹgbẹ́ òkìkí ló lè rí. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. òkìkí ń kọrin fọ́bájọ́ ó ń lùlù fún jòyèjọ́. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. ọba orin dé ọba ìlú dé eégúnbí lẹ́gbẹ̀ẹ́ ò máa sí rárá. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. ẹni tó lóhùn ló lè fọ́ o ẹni mèdè ló lè pèdè sẹ́ o. òkìkí onílù o ẹni ayé ń fẹ́ o. ẹyẹkẹyẹ tó bá fẹ́ fara wégún ẹ̀yìn aró ló máa sùn o. òkìkí onílù o ẹni ayé ń fẹ́ o. ẹ má fàdàbà wé tòlótòló ẹ má fa tíyáláwé àti yòrò. òkìkí onílù o ẹni ayé onílù o ẹni ayé ń fẹ́ o òkìkí olórin ẹni ayé ń fẹ́ o ẹ̀yà tí ó kọrin bí òbúrò láyé o kò sí o. òkìkí onílù o ẹni ayé ń fẹ́ o. ẹ̀yà tí ó ṣe bí olóbùrò láyé yíyọ kò máa sí. òkìkí onílù o ẹni ayé ń fẹ́ o kí n lọ lọ́jà ẹyẹ o méjì igi obì ò máa sí nígbó. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. akọ́là fọ́mọ olórin alùlà fáyàn àgàní. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. ọ̀tọ̀ ni ti tọ́lú ọ̀tọ̀ ni ti tọ́lú ọ̀tọ̀ ni ti kán láàrin òkúta. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. olórí là ń gbórí fún òkìkí dé ojúlówó orin dé. òkìkí onílù ẹni ayé ń fẹ́ o. òkìkí kan ó kàn káyé òkìkí níbi gbogbo. òkìkí onílù ẹni ayé ń fẹ́ o. àfarawé ò ṣeé ṣe ó kẹyẹ fọkàwé yan. òkìkí onílù ẹni ayé ń fẹ́ o. òkìkí onílù ẹni ayé ń fẹ́ o. òkìkí. bínú kẹ èmi ò kì í ṣọjọ́ bínú mi ọjọ́ ayọ̀ mi lè rí kódà kò sí ohun tó lè ṣe fún mi lọ́jọ́ tèmi o déédéé ara mi ló ṣe. ó yà mí náà tí mo ní kí wọ́n gbé ẹ̀mú wọlé tó lóòmọ mi mú àwọn òpin sọ̀rọ̀ mi ń bi létí mi lé. bínú kẹ ṣùgbọ́n tákàndí bẹ́ẹ̀ ṣeun tí mo ní kó ṣe hmm. wọ́n wàá pa àlà fàájì fẹ́mi àti rẹ̀ wọ́n pa àlà ẹ̀mí. àkànjí ti dé àkànjí ọ̀nà ti dé. <laughs> ẹ kú wájú ọmọ ọkọ ni ọ ẹ lẹ o ẹ kú fàájì o àwọn sọ́ọ̀bìnú sọ́ọ̀bìnú mọ̀ fòdì ọkọ náà. sọrí ìyẹ̀dá tí mo lọ rèé pé ó ní ilẹ̀ ti ṣú hmm. òun ò lè wá àmọ́ ó láti pè mí lé sọmọ pé òpè ní ní sọlá ìdí inú tó fi tẹ̀lé mi wá sí báyìí ẹ mọ̀ bínú pa pẹ́ <laughs> ẹ ti ṣe fàájì gan o. tí ìlà ṣe ọgbọ́n kí ló pe orúkọ wọn ẹ̀yàn dá ló kọ mi. nígbà tí wọ́n fúnra rẹ̀ mọ̀ pé nínú ìlú olókìkí èèyàn ni mí ọmọ tí mo sì bí náà olókìkí ọmọ ni tí mo sì sọ wípé olókìkí olórin ni mo fẹ́ kó wá ṣeré fún olókìkí ọmọ ó wá lọ gbá àwọn eléré ọwọ́ ọdún wa níjọ́ ìkómọ olókìkí ọmọ. ẹ wo sẹ́ẹ̀rì ẹ̀yin lẹ́rọ bẹ́ẹ̀ o sẹ́ẹ̀rì bílù ìṣètò yìí ẹni tó bá sọ pé òun ò gbé òun ò gbọ́n orin táwa ń kọ ọmọ odò ni wọ́n fi ní etí ń tọ̀hún àwa ń kọrin àwa ń kọrin ṣé ṣé báwọn ni bàbá ọlọ́mọ. bàbá ọlọ́mọ nù. ṣé ẹni táwọn bá débẹ̀ ta ni ọmọ o èèpẹ̀ dàgbà ọ̀ ọ̀ ọmọ o èèpẹ̀ dàgbà bàbá ọlọ́mọ èèní o àṣekú gbà o ọmọ o èèpẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ se gbogbo ohun tí olórin kó wá náà. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọkọ̀ kù ẹ̀yin ọlápá ọ̀tí rẹ̀ ni bó bá rẹ̀ ọmọ kò ń gan ni ọ̀rọ̀ rẹ̀ náà sọ ní ìlú wa lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ tó ń bó bá rẹ̀. wo mi fún mi ń ni hmm. òun tó ń sọ nínú ìlú wa lọ́wọ́lọ́wọ́ yìí. Eh, eh, eh, ẹ má bínú ẹ jẹ́ rú ni hmm? bẹ́ẹ̀ ṣe rẹ́rìn wá ẹnu yín sì bùtì nígbà tẹ́ ẹ kó rú ẹnu ah, mọ́ mọ́ yín o ẹ̀yin kan náà ń pè ní òfò ni. <laughs> òfò kan òfò. bí mo ṣe yọ ẹni mo rò pé ah, ẹni òfò ló jókòó yìí. ó ṣòfò orí rẹ bù. irọ́ yìí bù yín. iná gíga mi nù. iná gíga yín ni ah, mo rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ẹ̀yin lẹ wá sí àdúgbò wa ń jọ kàn tẹ́ ń bá àwọn ọmọbìnrin méjì kan ṣeré tẹ́ bá wọn dáwọ́ kẹta tún tán bu yín pé ẹ ẹ tiẹ̀ ní làkàyè tí mo rí pé à náà lójú tí o tẹ́ ẹ̀ tiẹ̀ mojú tẹ́ ẹ̀ mọ́ra báyìí ṣé mm-hmm. bẹ́ẹ̀ ni. Mm-hmm. Mm. Mm. Mm. ṣé gbogbo àrà tó fẹ́ dáná lórí tó ti kọ́ tá a bẹ́ẹ̀. ẹ gbogbo orin tí mo kọ́ wá kọ́ ṣé rí èmi ni mo kọ́ mélòó mélòó mélòó mélòó lẹ fẹ́ wí mélòó mélòó mélòó mélòó la fẹ́ mélòó mélòó àwa àìrẹ ni akọ àwa èmi náà ni mo tún kọ́ ó ti pẹ́ tí mo ti ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ó ti pẹ́ tí mo ti ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àjọkẹ́. ọjọ́ ń lọ òṣùpá tó kọjá ò mọ pẹ́gbọ́n o àjọkẹ́ o Tádé o. akọ̀jì ah, akọ̀jì láti ìgbà tí mo ti mọ̀ ọ́ tì mí fún ìgbà àkọ́kọ́ mm, mm, mm. nígbà tí mo sọ fún ọ pé a fẹ́ ṣe ìkómọ olókìkí ọmọ tó lọ gbé lérí ọwọ́ eh? ọ̀nùwà jẹ́ kí n sọ fún ọ kó o la etí rẹ sílẹ̀

bàbá ọlọ́mọ sẹ́ni ó sì kúnlẹ̀ o orí kúnlẹ̀ o bàbá ọlọ́mọ. ọ̀rẹ́ mi ààrẹ wa sọ́ọ̀nbí. bàbá ọlọ́mọ. orí rẹ orí orí rẹ bù ìwọ mọ lẹ. lọ́kọ̀ sí rẹ̀ rẹ̀. ẹ bàbá ọlọ́mọ orí sì kú o bàbá ọlọ́mọ. orí ńlẹ̀ ẹ ìyẹ̀dá ẹ bó ni ọ̀rọ̀ àdéhùn wa. èèyàn sì dúró. mo rò pé mìnìkan ló kó omi. èèyàn sì ń bí igi ní bẹ́ẹ̀ bí èèyàn ń bẹ́ẹ̀ bí o. ẹ ìwú ká mọ̀ fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. ẹyin sọ wọn pé aládéhùn ká tó kù ń lé. àdéhùn. ẹyin nípa ti bí. kí ni àdéhùn ta ni. Ah, sórí rẹ̀ ò burú. Ah, àdéhùn ta ni ká tó kù ń lé ni pé tá a bá dé àyìn n bá ti mú ọ dé àyìn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ohun tí mo ṣe nísìn hmm. n bá ti mú ọ dé àyìn wọ́n hmm. gba nǹkan nínú tó bá fún ọ ẹyin yóò ń da. Ah, àyìn ni mo rò pé wèrè ni ọ àyìn àbí wèrè ni ọ ọdún bí igi ọparun èmi ni eh, eh, ọ sọ pé wọ́n fún mi ṣé ìgbà ojú ẹ̀kọ́ ni wọ́n ṣe sọ pé òyìnkí olórin làwọn ṣé mo gbọ́ mo gbà kankan níbi tí mo wà yìí ni. dákẹ́ ẹnu ẹ dákẹ́ ẹnu ẹ ìyẹn dàbí kí ló ti ń porúkọ rẹ bí kì í bá ṣe pé oríire òkè sọrí kẹ́lí oríire ń sọrí ni àwọn ọdẹ yà é. oríire ò ní sọrí lábẹ́ gilálé. orí mi ò sọrí lágbọ́rọ̀ lọ́hùn. Ah, ah. ẹ̀yin wo dákẹ́ ẹnu ẹ nígbà yìí pé àwọn ọdẹ yà yín àwa rówó gbà ẹ ṣé kò yẹ kó yọra kò yẹ kó yọra kó yẹra rẹ wò mm. ẹ èmi mo tẹ̀rù pọ̀rọ̀ gidi kan fẹ́ bá mi. wo wo wo àdéhùn lèmi mọ́ tẹ̀lé o. àdéhùn sì èmi lọ dàdí. ẹ ẹ ah ele yẹn lọ mọ́sọ́kẹ́ yìí o. bẹ́ẹ̀ tẹ pé mo gbà mí ẹyẹ kíni bẹ́ẹ̀ gbà mí ẹyẹ kíni ẹ wo ẹ ẹ gbọ́ kí ló bá fún mi lọ wọ́n jọ mọ́lẹ̀ o. mi ni wọ́n jọ wọ́n sọ wọn yẹlẹ kọ́ lọ́dọ̀. mi ṣùṣù ó ká mi lẹ́yìn ọkọ ó gba ìyá mi lọ́wọ́ mi ah. lẹ́dà <laughs> bí onídùú mi. ọmọ wù mí ọmọ wù mí ìyá yín lọ wá jókòó sí tó ń wo mi ẹkún mu bí gàrí báyìí. Ah. mo ti lọ wọ ọ́nù ilé ìwọ̀n bọ́ńbẹ́ kí ni tó ń gbomi ẹkún mu ní àyìn. Àlàní àròyé mi ní ìsàn mi lọ́kàn mi nírìyà mi mọ́. àròyà ni ń sọ àròyà ni ń sọ ló fi n tó pé sunkún di ọ̀túnla mẹ́wàá yóò lè jí padà sẹ́kún sùn yóò wá jíjà padà ni. kí ni kú tọ́ pa ìyá gan ọ̀rẹ́ mi sọ fún mi wípé àlá lásán làwọn là òun ló já síkú yìí fún wọn. àlá lásán ló pàyà àlá lásán ó náà bá wa tẹ́ wọn fáfẹ́fẹ́ rí ṣùgbọ́n tèmi ò sọ fún ọ ni pé ẹkún kọ́ ni ó jìyà o gbogbo bó ti ń sunkún yìí ọlọ́mọdé ọdá wàhálà lẹ̀ síra rẹ lọ́rùn káàtì mo wá gbé ọ náà káàkiri bàbá ń gbé ọ náà káàkiri nísìnyí bó o láti wá ṣe é mo para rẹ sí alọ́rùn o ẹ dákun mọ́ bínú sóró oúnjẹ tí wọ́n ti bọ́ gbélé látàárọ̀ yóò ti tutù ẹ wọ́n gbélé fún ọ lálẹ́ àná ọ̀ jẹ́ wọ́n ní í ṣe lọ́ọ́ ń wo lójú tó ń mọ́ lójú mọ̀ hm? sí ra ayé lè ṣe sí alẹ́ ọ̀run dákun jù sọ gbọ́. Àlàní ṣé kò tó rò ni ṣé kò tó rò ni ẹ̀rọ ìyá mi sọ mí lọ́kọ̀ mi rò ó tó jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni kankan àfi ìyá mi àfẹ́mí nìkan dákun wà ló jẹ. wà ló jẹ wọn ti bọ gbóúnjẹ rẹ látàárọ̀. ìyá mi ooo ìyá mi. ẹ̀yin ẹ̀yin olóyè yóò dáa fún yín o ní tí mo torí ẹ pè yín tẹ ẹ bá wò ó ẹ rí i pé ọdún ẹ̀ làkè sí. mo máa jókòó orí fún wa lọ́jọ́ náà tí ìpàdé wa rèé o. kábíyèsí kábíyèsí pẹ̀lú kí bàbá pẹ̀lẹ́sẹ̀ sẹ́rí ọ̀rọ̀ tẹ́ bìrì ń kò ní àríyànjiyàn kankan ní àwọn Yorùbá bọ̀ wọ́n ní ajá ìwòyí ló mọ ewu òròwò yìí lé kò sẹ́ni kan ta òkìkí olórin òun ni ó kọrin fún wa lójú ẹ̀ láyé. òkìkí bíi bó o níbi tí yọ̀dá wà ìyọ̀dá mú orin kọ. ẹ ti ń bọ́ tẹ̀ bọ́ o ẹ ń bọ́ tẹ̀ bọ́ o òkìkí tó jẹ́ pé òun ló kọrin tàtọ́ba àláṣẹ ń jẹ tó kọrin fún ọba tó kọrin fún jòyè ó dẹ̀ láàrin orin gan ẹ má tẹ̀ wá o. kí ni ìwọ mọ̀ ń porin ìyọ́ lóde ìwọ obìnrin lásán lásán ah, ah. olúwa mi wọn ọ̀rẹ́ o ti rí o ti fò yàn dábò rí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé gbé ẹ lọ kọjá. mọ̀lẹ́tọ̀ ẹ̀fọn bẹ́ẹ̀dì irú àdìfúnra rẹ̀ àdáwọ̀ nù. ọba yẹ bẹ́ẹ̀ èmi ọba dé dàpọ̀ mo pa láṣẹ pé òkìkí olórin òun ni mo fẹ́ kọ́kọ́ ní ọjọ́ ọdún ẹ̀là. òkìkí báwo tẹ bá máa dé bí ẹ máa lọ gòkì tẹ bá dé òun òkìkí jókìkí nìkan ló wà lùwà ẹni ijó olóńjó dà lẹjọ ìníwó lóòlù tá a lè lù oríwo náà kọ tá a lè kọrin gan. dákun àríkúyẹrí má bínú o gbogbo àsámọ ẹ látara kò tiẹ̀ yé mi ọkàn débi báyìí wọn ń pariwo òkìkí òkìkí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan. adakun ẹ o ọdún ẹ̀ làtàn máa ń ṣe ń lu wa olókìkí ló máa kọrin. olórí burúkú wo ló sọ bẹ́ẹ̀ olórí burúkú wo táyé ẹ̀fẹ́ bàjẹ́ wo ló sọ bẹ́ẹ̀. kábíyèsí ni o kábíyèsí ti bo kábíyèsí pé méjì lu wa. ọba ló sọ pé òkìkí ni ó kọrin ó ti yé mi ẹ ṣé tí wọ́n sọ fún wa ní ìsìn ni pé orin táwa ń kọ kì í ṣe orin mọ́ ẹ dákun mọ́ bínú o mm. ṣé àwa ń kọrin sẹ́yìn lónìí. a kọ̀mpútà à ń kọ gidi. mo fọ. èmi gan rùn. ẹ ńgbà tí wọ́n jẹ́ tọ́ ọmọ pé orin tá à ń kọ ọkọ̀ akọrin sẹ́yìn lù ǹjẹ́ wọ́n sọ fún mi kọ́ pé wípé tọ̀ ẹ̀yìn kọ̀ǹpó ṣé ẹ̀yin mọ ara yín pé ẹ̀ ń kọrin sẹ́yìn lù o sọ sọ fún mi. kọ̀ǹpó hmm? ó yẹ kó o mọ̀ gbàdó tí ń kọrin ṣe bí tí la fi ń gbọ́. ẹ bí bá fẹ́ tí ara mi gbọ́ sí tí ẹ ojú akátá bá léwó sẹ́nu ọ̀dì tiẹ̀ ló yẹ ká ti gbọ́. ẹgbẹ́ ẹ máa gbọ́dọ̀ gidi ni o hmm. tábà ti wá rìn káàkiri ìlú àwọn ọmọ òkìkí èébú ni wọn láṣọ kan ni a máa ń wọ̀ láti jọ ìpé ọdún mẹ́ta mẹ́ta la máa ń gbére mo ní ọ̀rọ̀ yìí pọ̀ o. bí ṣe máa ń díjà rẹ o ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣé bó ó yẹ kó wọlé sí i tí ó yẹ kó wọ́n náà sọ fún wọn wípé ṣé ọ̀gá ńlá mẹ́ta mẹ́ta làwọn náà ń lọ òde orin ó yẹ kó mọ̀ pọ̀ ọ̀gá ńlá làwà ó tán o lóye bẹ́ẹ̀ àti pé ńgbà táwọn sọ pé ẹ àwa o òṣùpá mẹ́ta o àwọn òpàrọ̀ aṣọ sáwọn ò jẹun wọn àjòkó fi àbí wọn jẹ òbúkọ ṣé òbúkọ pàrọ̀ aṣọ rí ni òbúkọ làwa ìpàrọ̀ aṣọ òrè o àmọ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí à ẹni tí ó sì kú pọ̀ o kábíyèsí ò kú o hmm, kábíyèsí ò kú o. tí kábíyèsí bá kọ àwa la máa kọrin nù. a kọrin eré fún wọn a kọrin òkú fún bàbá òkìkí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìyàwó rẹ̀ ọ̀pọ̀ ìjà ìlara o kò tán bàrà o. ṣé sùúrù òde sùúrù òde kí ni mo nínú gbowó. bí sáàsì bẹ́ẹ̀ gba ọ̀rẹ́ mi ọdún ó ṣe lọ́dún yìí ó máa yàtọ̀ sí tẹ́lẹ̀. wo èmi náà ti ń múra sílẹ̀ òjò. mo jẹ́rìí rẹ̀ gbogbo ọmọ kínní kan ni mo fẹ́ ká ṣe o. kí ni. gbogbo nǹkan tá a wọ, aṣọ ni bàtà ni ìlẹ̀kẹ̀ ni gbogbo ẹ̀ kó yàtọ̀ kó jẹ́ tuntun sí tàwọn abúlé àbá yìí. ọ̀rẹ́ mi wọn lò fòfò mi iṣẹ́ oní òjẹ̀dà wo èyí mà ti sọ fún ìyá tí màá wá ń gbà sọ fún wọn pé kó bá wa ṣe aṣọ tó dáa tó dùn wò lójú tó wọ̀ tí ń wà táwọn ọ̀rẹ́ wa tó kù. mo jẹ́ èrè rẹ̀ à. dákun mo gbọ́ pé ọmọkùnrin òkìkí tí ń kọrin oníbọ̀ wa kọrin bẹ́ẹ̀. òkìkí bá ti ń rí ọmọkùnrin ara mi ó sì máa ṣẹ́gi àfi bí n pé mi rọ́kùnrin mo wá ti láǹfààní láti sọ fún pé mo nífẹ̀ẹ́ rẹ̀. wo èmi mọ̀ pé mo rin ikọ̀ o n parọ́ pé kò mo rin ikọ̀ àmọ́ ṣé bó ṣe ń ṣe yìí ni ó jẹ́ má lọ́kàn ra rẹ lábùkù lọ́dọ̀ àwọn olórin wọ́n fi ọ́ sẹ̀sìn lásán. kò sábùkù lọ́rọ̀ tá à ń sọ yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ ń jẹ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ náà. dábùú pé kì í rẹ́ ń lọ sí àlọ́ òjì rẹ̀ wọ́n bàjẹ́ òkè ọ̀lẹ́ náà ẹni mèdè ló lè pèdè sẹ́ o. òkìkí onílù. ó lè tẹ̀ ń kọ orin tábàtàbà tẹ̀ ń kọ yamayama. tí wọ́n tẹ̀ ní tí yàrá ń kọrin tí ò bá dùn yóò ìfẹ́tí ara rẹ̀ gbọ́. ẹ wo bí ẹ wà tún orin nǹkan ní ìsìn ẹ tó bá kọ́ra dáadáa yóò jẹyàn rẹ̀ sùn ó yá ẹ tún gbé. ọdún dé ó dé o. adébí ẹyìn máa kọ àgbà ọlẹ́yìn ẹ ẹ wá rí wípé inú mi dùn ayọ̀ mi kún wípé ìgbéga ìgbéga ó ń dé bá wa lẹ́nu iṣẹ́ yìí kí kábíyèsí ọba aládé kó tó wọ àwa ṣoṣo pé àwa ni ká wá ṣe ọdún ẹ̀là fáwọn ìgbéga náà ọ̀pẹ ẹ pàtẹ́wọ́ fúnra mi. <laughs> ẹ wo èmi gẹ́gẹ́ bí ẹnìkan o gbogbo nǹkan tó yẹ kémi ṣe létò ni mo ti ṣe mo sọ fún àyàn àgàlù wípé irú ìlú tá à ń lò yìí tá a bá ti mọ̀ wípé ìlú yóò yóò dojú tì wá lágbo ká lọ ra ìmí ìkun èyí tá a bá rí pé yẹn ká tún ṣe ká tún ṣe nǹkan tí èyí náà máa ṣe báyìí mo rí pé èyí kókó ti wá gbáradì pé eré yìí ṣíṣe ni òjò àjò kí lòun ṣe. ẹ mọ tó ń ṣe bí ni ènìyàn làkàyè. ọ̀gá mi ṣe é rí bóyá ìwà ẹ̀ ẹ dákun yóò tọdún mélòó ti dé àyìn ọdún kẹfà rẹ̀ rèé tí àwọn yòókù rẹ̀ tó bá ń gbé orin sí apá ọ̀tún apá òsì lóyin tí ó máa lọ ya ya ya ya ya ya mọ́ ni ìyá ilé òwò àtàyè ṣetán. ẹ má wàá bínú torí pé kò ń ṣejọ́ tí ewúrẹ́ kò ń ṣejọ́ tí a bá bímọ kò ń ṣejọ́ náà lọ́mọ máa ń dìde díẹ̀díẹ̀ náà ni. aṣábí ẹyà padà sí kí wọn náà kò tẹ́tí kó máa wo orin dáadáa ẹ má bínú <laughs> ọ̀gá mi. ẹbùn. ọ̀gá. abẹ́bí. abẹ́bí abẹ bí ọkọ ẹ bọ yà yìí wọ́n tún ti sẹ̀. <laughs> gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ kò sí èèyàn tí ò dáa kò sí èèyàn tí ò mọ nǹkan rà àmọ́ ẹ jẹ́ ká rán àwọn kí wọ́n bá wa lọ sọ́jà kọ́ lọ́ọ́ bá wa wá àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ tó dáa torí aṣọ tuntun ni mo fẹ́ ká wọ̀ lọ́jọ́ ọdún ẹ̀ láyé káwọn wá lọ sọ́jà kọ́ lọ́ọ́ bá wa béèrè iye tó jẹ́ tí àwa ẹgbẹ́ táwa náà wá rà torí inú aṣọ kan náà mo fẹ́ kí gbogbo wa wà tàbá débẹ̀ kọ́ mọ̀ pé ẹgbẹ́ òkìkí àwọn náà dé. ẹyẹ tètè lọ ẹ má pẹ́ o ẹ má pẹ́ o èèyàn kì í kéré dín nǹkan ẹni o nǹkan tí ò bá sì wà ayé èèyàn èèyàn máa ń béèrè ẹni tábà rẹ́nikẹ́ni nínú yín bóyá iṣẹ́ ta fẹ́ lọ ṣe yìí eré ta fẹ́ lọ ṣe yìí oòrù lójú àbáwọn ìbéèrè kan wà tó fẹ́ béèrè ẹ fàsìkò yìí béèrè torí pé a ní ọjọ́ mọ́rin. ìbéèrè tún ń béèrè lọ́wọ́ yín ọ̀gá ṣé gbogbo wa la lọ àbí a kù ń lé. kò sí èèyàn kankan tó fẹ́ ṣẹ́kù sílé torí gbogbo wa mójú débẹ̀ irú ìbéèrè tó béèrè yìí kọ́ wa lọ dọ́hùn sí bí wọ́n ṣe wà yìí sí tó ń jó tó ń dága já yìí kó lọ di bí ọjọ́ ta fẹ́ sọdún gangan kóhun lọ ha àbí kí màámi rẹ kọ́ ní pé dandan dandan ò gbọ́dọ̀ jáde lé kó sí ìta máa ṣe sí torí gbogbo wa gbọ́dọ̀ lọ. ọ̀gá èmi ní ìbéèrè ìbéèrè kan ṣoṣo tí n ó bí yín òun ni wípé ṣé bá bá débẹ̀ ṣé gbogbo wa láfojú rọ́ba. ẹ jọ nítorí ọlọ́run ẹ má fi ṣe yẹ̀yẹ́ nǹkan tí yorùbá yé èèyàn èèyàn máa ń béèrè ni gbogbo wa láàfin ojú wa báyìí láàfin rí ọba kódà kábíyèsí ó mú ìrùkẹ̀rẹ̀ báyìí wọ́n á fi bẹ̀rẹ̀ sí ní kan èèyàn kankan wa lórí. ṣé àtúrẹ́ni tó ní ìbéèrè mọ́ ọ̀gá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mẹ̀mí lọ́mọ ọ̀dọ̀ ìyá àgbà mò ń tẹ̀lé ìyá àgbà lọ kó wájú. ṣẹ̀rí báyìí ọlọ́run ló ní ká béèrè ó lóun tẹ̀lé ìyá àgbà lọ sí oko wájú ẹfẹ kò sí mọ́. ẹ dákun olórí sẹ́ẹ̀rí ẹ sọ fáwọn tí ń ṣẹ̀ṣẹ̀ sóṣooṣo bí ẹdìyẹ ń lọ pàdé o bí wọ́n bá dòde eré tán wọ́n mọ̀ wò bí ẹran màmọ́ ẹ dákun ẹ sọ fún wọn o. ọ̀ya ìkejì ìkejì láwàá ṣe báyìí títí kábíyèsí gẹ́gẹ́ gan. kábíyèsí o. yìí mo fẹ́ bí ọ omi gbọ́. tá a bá fogún ọdún pilẹ̀ ìwèrè ọjọ́ wo ló tó wá fẹ́ bùgì jẹ hmm. ìgbà wo lọ̀rọ̀ wa àti ọ̀gá òkìkí tó fẹ́ wọ̀ báyìí. o ṣé ọ̀rẹ́ mi o kó àfiyèsí máa wo ẹja bí ti bí iye òun ló mi dá búrú òkìkí hmm. nífẹ̀ẹ́ mi òkìkí nífẹ̀ẹ́ mi àmọ́ ọmọ wù mí ọmọ mi gan ni igi wọ́rọ́kọ́ tó ń dànù náà rú òun lè jẹ́ wojú mi ọ̀rọ̀ mi dùn mí gan ni mímọ́ mo lè ṣe sí omi kọ mi lómi inú. fi yẹn fún mi ṣé orí nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó pọ̀ gan o ṣé orí ọmọ wù mí nígbà tó bá máa fàyè ní lára tá a bá bá pàdé lódò tá a lù lálùbami tó bá wọ̀gà òkìkí wálé àní kò sọ̀gà òkìkí lé. mo jẹ́rìí ọ̀rẹ́ mi. bó ṣe wá wà yìí máa rìn kó máa yan ìyàwó ọ̀gá òkìkí. o ṣeun ìyàwó ọ̀gá òkìkí. ìyàwó ọ̀gá òkìkì. bóyá tún fún akọsí fún o. ìyàwó ọ̀gá òkìkì. ẹyin ojú mi. mò ń jẹ́ adé orí mi. ọmọ òun mi tèmi nìkan mm-hmm. wà ó eléyìí tó ń sàmì ní mẹ́sàn-án mẹ́wàá ṣé kò ṣe pé o fẹ́ gbà kankan lọ́wọ́ mi. Mm-hmm. Mm-hmm. Eh, mo kàn ń dúpọ̀ rẹ sí elétò àti fún mi wípé ó múnú mi dùn mo wá ń fi àsìkò yìí ṣe ìlérí fún ìwọ òkìkí wípé kò sí nǹkan kí nǹkan tó lè ya èmi pẹ̀lú rẹ. báwo mo rìn mo rìn ṣe wá rí ìdùnnú mi ló jẹ́ ayọ̀mísì ló jẹ́ torí èkúrọ́ báyìí òun lálábàákọ ẹ̀wà èmi náà wà fi ń da ẹ lójú pé bí lè ń jó bó lè ń jà mhm. ọ̀dọ̀ ọwọ́ mọ́hùn mi ní ìfẹ́ mi máa wà <laughs> ìdí rèé níbi ìgbáradì wa mo wá wo orin kan aládùndùn mo wá wò pé ah eléyìí tí ìyàwó mi ló gbọ́dọ̀ jẹ tí mo sì ti ní lọ́kàn gbogbo bíkíbi tí mo bá ti fẹ́ lọ ṣeré o ni màá ti máa kọrin tí bá ti wá kọ báyìí ìwọ náà wàá máa gbé ni mo fẹ́ kó jẹ́ pé ìwọ náà máa máa kọrin yẹn. báwo lórí òun ṣe rí gan ọmọ mi ọjọ́ kan ń bọ̀ wá ọjọ́ kan ń bọ̀ wá o ta ó jọ wá o. ta ó jọ wà nínú ilé wa èmi àyà rẹ̀ òkìkí ọkọ mi pẹ̀lú àwọn ọmọ wa èyí tí a bá bí. ọmọ wù mí mo sì wá ràn sí ọ bí òrì ẹ̀mẹ́ta sákànjí ò fún ọ ni. arólò mo jíṣẹ́ fún un bó ṣe ní wí gan mo jíṣẹ́ fún un. ẹ ó jíṣẹ́. kí ló wá dé tí òun wá rí ọ ọmọ wù mí gbogbo wa la mọ̀ pé nínú abà yìí ìwọ ló rẹwà jù hmm. gbogbo yìí náà sì mọ̀ pé èmi arówó lò owó ń bẹ iyì ń bẹ gbajúmọ̀ ń bẹ okó tó pọ̀ lọ́jọ́ à mo nífẹ̀ẹ́ rẹ ni tí wọn bá wà nífẹ̀ẹ́ rẹ obìnrin pọ̀nù abawa yìí kí n tó wọn rí mọ́ ọ pé wọn mo fẹ́ mo wá wo o kó lè hàn sí ọ pé mo nífẹ̀ẹ́ lóòótọ́ oko kòkó tó wà ní etídò ó di tiẹ̀ kò tán síbẹ̀ o wọ́n tún ra àwọn nǹkan mèremère wọ́n tún fi sí fún ọ. Hmm. ẹ ẹ ṣe mo dúpẹ́ wípé ẹ fẹ́ fún mi ní oko kòkó àmọ́ oko kòkó yìí èmi ò fẹ́ o torí mo ti ní ẹni tí mò ń fẹ́. ta lẹni tó ń fẹ́ nínú ìlú wa yìí ṣọmọ ọba ni àbọmọ òjòyè àbọmọ olówó tó bá tiẹ̀ wájú olówó gan ni ṣó lè mówó ná tó arówó lò. yẹ́ ń sọ fún ọ kò sí nǹkan kí nǹkan tí ìwà arówó lò tí ọ̀rọ̀ pé oní láyé lọ́run tí o fẹ́ fún èmi ọmọ mi tí òkìkí olórin tí o. padà ọmọ alágbe ọmọ alágbe lásánlásán sọ fún mi ìlú ní padà ìlú ní rí tí ó tún wáyọ fún wọn bẹ́ẹ̀ àbúrò máa gbọ́ nǹkan ọmọ alágbe. ẹgbẹ́ ni rẹ̀ dáradá sọ̀hún ah. ẹ̀yin òpònú ayé rẹ̀ dà burúkú yìí mi ì dáyín lẹ́bi ṣé ẹ rí ọjọ́kọjọ́ tí n bá tún kọjá tí ẹ bá dá mi dúró ń fojú ẹ̀yìn méjì ń fojú yín kọ́ màá bó ìwọ ń tiẹ̀ mi ì dá ẹ lẹ́bi ó sojú wọ̀nkọ̀ wọ̀nkọ̀ àtẹnu owó epo òkùnú ayé ràdàràdà yìí ó ṣe bí ọ̀dẹ̀ káàkiri tẹ̀lé àwọn tí kò jọ kan òkú omi. Ọmọwùmí. wọ́n máa fi ní ẹ̀ka tún tẹ̀lé ni. Ọmọwùmí àkànjí kò tẹ́ po èmi ní Ọmọwùmí kàlábùkù tó báyìí arówólò wọ́n fi ń dá ọ lójú sórí aago ẹ ni yóò di adìyẹ rẹ gbẹ̀yìn tọ́rọ̀ bá tún wá rí bó ṣe rí yìí ó tún ní nǹkan tá a ṣe sí já ó máa lọ bí tá a lọ. ọmọ wù mí nílùú yìí èyí jẹ mo ti jẹ fún un. akẹ́jì yà á lọ n ò lòdì má n ò lòdì má. ọ̀rọ̀ olówó lọ n ò lọ má. àtìgbà tó mọ́ mi sí ibòde òní jẹ́ ó ṣèpodò mọ́ ń lọ́wọ́. ọ̀rọ̀ olò. ẹ wàá tó mi ó sì bóde bàbá fọwọ́ ọdún pinnu ìwúrọ̀ ọdún gan lára rẹ̀ ó tó ya ẹ wà. ó máa sún mi báyìí o ah, ah. ẹ wàá tó mi ṣé ìmúra yìí náà ló mú látàrọ tó fi dára dúró tó yìí ẹ wọ ẹjẹ àlọ jàre. mọ́mí bọ́mí ṣe à ń sọ pọn fẹ́rẹ̀ fẹ́rẹ̀ látọjọ́ ó sì à ń yọrí bọ́rọ̀ ó sì ti mọ nǹkan tí fẹ́ sọ alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ kú máa pa pìlẹ̀ǹtà sí ọ̀pọ̀lọ tó ń jọ rẹ̀ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi wà tó mi kí ló ṣẹlẹ̀ kí ló rí ọmọ mi ọ̀rẹ́ mi ó ti mọ̀rọ̀ tá a fẹ́ bọ́ ọ sọ má tún máa fẹ́ tán lọ fún wa ariwo náà ló ń pàdé rẹ lọ́nà òun dẹnu ìfẹ́ kọ ó sọ kò bá kù gbé ọ̀rọ̀ sóun là dákun mú mi èmi ní àdégùn sọ́rọ́ ọmọ gẹ́bà tó ti pé arówó lò dẹnu ìfẹ́ kọ wọn lásán bó bá ilé kọjá ń talé wọn báyìí gbogbo wọn ń gbà ló ń gbàjọ ni ká má wá sọ̀rọ̀ tárówó lò dẹnu ìfẹ́ kọ dákun ọmọ òun mi nígbà táwọn bá ọ̀sọ́ tó ń yọrí bọ́rọ́ tó ń yọrí bọ́rọ́ wo ọ̀rẹ́ mi àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí bó bá dénú rẹ̀ yóò dòdìdì. ó ojú kan ṣoṣo òun ni àdá mi ní tádà mi bá ti wá ní ojú méjì ó ti di ìdànù ṣé bí mo ṣe ń fẹ́ òkìkí tí ẹ̀yin méjèèjì mọ̀ sí yìí kí n tún wáá fi òkìkí lẹ̀ kí n rè lọ bá arówó lò kí n tún máa fẹ́ ẹ kí lẹ́yìn méjì kí lẹ́ẹ̀ pè mí. ọmọ òun mi ọ̀rẹ́ mi ọmọ tó bí lánàá lábàwá ọmọ tó ṣẹ̀bí lábàwá gbogbo wọn pátá mọ̀ pé alágbe lásán lò kìkì bálágbe ò bá lọ lé olówó kó lọ kọrin kó lu omi làbí kó lu ṣẹ̀kẹ̀rẹ̀ alágbe ò lè rówó fi sáyé ọ̀rẹ́ mi. àmọ̀ràn yín dáa àmọ́ kò ṣeé tẹ̀lé bẹ́ẹ̀ ni bí ò bá tẹ́ yín lọ́rùn kó ní kálukú kó ṣe ti tẹ̀ lọ́tọ̀ mi ti wá sọ̀rọ̀ ẹ mú. ọmọ wù mí ọmọ wù mí. kìkì onílò ẹni ayé ń fẹ́ o. ẹyẹ tí ó ṣe bí olóbùrọ̀ láyé yíyọ kò máa sí. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. ọ̀kìn lọ lọ́jà ẹyẹ o méjì igi ó bí o máa sí nígbó. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. akọ́là fọ́mọ olórin alùlà fáyọ̀n àgàní. tó ń jẹ́ yóò jẹ́ rèé náà báyìí. ẹ̀yin ah, ọ̀rẹ́ tẹ̀gán níhẹ́ o ah, òkìkí ń kọ orin òkìkí bọ́ abẹ́ rí ni. ẹ̀yin ọ̀rẹ́ mi òkìkí ń kọrin. ọ̀rẹ́ mi ọdún ẹ̀lẹ̀ ní ìdùn. ìmọ̀ kó wọn náà. òkìkí ó gbìyànjú bí ti ń jùlẹ̀ báyìí ni mò ń ré ni mò ń ré. tó sọ̀rọ̀ ẹ̀ di òkò tó lójú ah, agbo. tí mo mẹ́ta sọ mi báyìí ni mò ń rá báyìí ni mò ń rá báyìí ni mò ń rá báyìí. ijó ìlú ah! ọ̀rẹ́ mi gbogbo bó ṣe ń jù sí ọsẹ fọkèké mọ ni kò lè mú èmi ní òmù. ọ̀rẹ́ mi elérò kèrò ni irú ọkàn rẹ ò dáa ìyìnlẹ fọkèké kò sí ti ń fọkèké sí tèmi ti tó mi ìyìnlẹ fẹ. èmi náà ń bọ̀ sí ẹni mm. àmọ́ bọ́ bàjẹ́ sí ọ̀hún o. mo rò báwọn ọ̀rẹ́ mi mo rí ọ̀nà. ẹ ṣe mo dá o a mọ ríra. wọ́n ti rọ̀lẹ́ wọn àbọ̀ lé o. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. olórí là ń gbórí fún òkìkí dé ojúlówó orin dé. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. òkìkí kan ó kàn káyé òkìkí níbi gbogbo. òkìkí onílò ẹni ayé ń fẹ́ o. Àlàbá àbí kí ló ti porúkọ rẹ bọ́ọ̀bì. jọ o èmi ni mo ṣe fún ẹ tó o fi gbá ìlú ọ̀rọ̀ ọwọ́ mi tó fẹ́ ó fọ́ ni. Ah, Àlàbá ẹni bíi tí ìkọ́mọ́ rẹ léwẹ̀ ni tó o mọ̀ pé ọdún mẹ́ta sẹ́yìn ló ti rán de eré lọ ọ <laughs> wà fọ́ọ̀lù wọn bí ìlú wọn bá wà fọ kí ló fẹ́ kọ́ ọ̀gá wọn fi mọ̀ jẹun àbọ̀fẹ́ kébi ọ̀pọ̀ àwọn. padà àṣẹ dúró ṣé so àgàgà ìwọ yìí tó ń sojú físífísí bí ọmọ tó sì rè pọ̀ àwọn kúkú ti sọ náà wọ́n ní bí ọ̀bá kọ̀ lókè àáfọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sọ̀mọ́ pọ̀ mọ́ àlèrè bọ́ sí pàdé mi lọ́nà òdì sí níjọ́ kìíní àná náà tó sọ pé pẹ́pẹ́ sí o irun orí mi ò dáa ẹyin asọ̀rùn mi ò sùn ẹyin ọjọ́ wo gangan gangan mo wá kọlẹ̀ kó pọ̀nrín pọ̀ gbá pọ̀ bàbá ńlá kan nínú yín rí dá mi lóhùn. fọ́nà tó sọ kájà pàpà là rẹ̀ kájà kájà kájà mọ̀. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó ti ṣe kú fún mi. ẹ ṣòro ìlú fún mi. ṣèbí bá a ti ń bọ̀ lọ́nà òdèrè tá a lọ lèyí tó sara gbígbẹ́ bí ọ̀pá. má búyàn ọmọ pé inú ẹgbẹ́ wa kò sẹ́ni tó ń búyàn ọmọ kan tó bá ní làákàyè kò ní máa bá àgbàlagbà kò ní máa ṣe yamayama ó ti gbọ́ fi pẹ̀lẹ́kùsù kó fi sọ̀rọ̀ fún mi tó bá ṣe jẹ́. ẹ bá tí mò ń lò ní ìta lọ bẹ́ẹ̀ lèyí ìbáyọ ló bá kọlù kejì mi lọ́wọ́ rẹ̀ sì dàbọ̀. ẹ ìlú fọ́. kò sáà kọ́. ẹ bá wọn mọ. alábá wọn ni àwọn arísẹ́mọ̀sí àpárọ̀ lójú ilé ìjà yìí gbogbo wọn náà àgùntàn wọn fásitì dà ṣé mo wá kúrò ọmọ yín ni mo ní bí ọdún mẹ́ta sẹ́yìn lẹ ti rò dé eré lọ́lá ah, bẹ̀rẹ̀ sí ní bú wa wọ́n ní àjọlù àwọn mọ́lẹ̀ o àwọn arísẹ́mọ̀sẹ̀ afàárọ̀ wégun lè jàyè ikọ̀ ògbé kan ẹ rí wọn ah, ah, àgùntàn pàṣẹ ìsíndà látijọ́ tí mo ti mọ bàbá ẹ̀ nǹkan wọn wọ̀ kiri náà rè aṣọ kan yìí náà ni bí aláfiṣe wọ́n ṣe fìlà gbogbo bí ajúwe elé. ẹ má bínú ẹ bá ẹ fi pa mí kí ló dé ọdún wo lẹ ti wẹ̀ kẹ́yìn kí ló dé ọ̀rẹ́ mi òkè àti inú wọn torí bá a bá ní ọsibì lórí wọn á máa ríro fún ọ̀fẹ́ ìtòyẹ wọn ti fèwé wọn ti lọ́sẹ̀ wọn fi àgbà ẹ dẹ́kun iṣẹ́ orin yìí ò ti tẹ̀ yìn ẹ ti wá tẹ̀ mí torí bí dẹ́kun sí ni ìṣe ìbá ti tètè mí. ẹ jẹ́ kó mọ iye yín o sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ni ò bá ti gbà fónígbà yóò di àlòmọ́gbà ni sẹ́ni bẹ́ẹ̀ bá ti gbà kókìkì òkìkí ó lóyìn mọ́ gbà. ẹ lẹ <laughs> máa ń ròde rà. bẹ́ẹ̀ni ojoojúmọ́ lẹ fi ń lọ. àwa ròde rè mọ a sì rí èèyàn dúró rò wá. bàbá wa ń kọ. wọ́n mọ̀ yọ̀sẹ̀ ni lẹ́yọ kọ̀ọ̀kan. yóò sọ wọ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe tẹ̀ wọ́n. ẹ ṣe wọn o. ọ̀rẹ́ mi kí ó yé wọn. ẹ ṣeun sẹ́yìn lẹ́mọ́ ló tẹ̀lé gbà jáde ọ̀rẹ́ mi. wí ọ̀run là ń lọ ó ti sú èmi o kọ́ ẹnìkan ṣoṣo kó wá dá gbogbo orí dúró látàárọ̀ ẹ jáwọ́ nǹkan ṣe sí i. ọ̀rọ̀ rẹ̀ ò lè jọ ń lójú bí kò ṣe mọ́ ń sẹ́yìn gbogbo ìgbà nìyẹn bá a sì wí olórí ò ní jẹ́ àsọ. gbogbo wa náà la ní nǹkan ṣe ń lé. ẹ kúkú níbi inú ni àmọ́ ohun tó ń ṣe tó fi pẹ́. olórí mo ti mọ̀ pẹ́yìn rẹ̀ lẹ́ wà kí ló dé òun nìkan ló wà nù ẹgbẹ́ ni. ẹ kúkú níbi inú ẹ kú wájú o ẹ kú wájú o ẹ kú wájú o kí ló ṣe látàárọ̀. ẹ ṣé ló rẹ ọmọ mi díẹ̀ tí mo ní sáré tọ́jú rẹ̀ kí n tó máa bọ̀ ẹ dákun ẹ má bínú ẹ dákun. bó o wà lára rẹ̀. ó balẹ̀ o ṣé ọ̀rẹ́ mi ni. ilédè ò dáwọ́lé o. látàárọ̀ pẹ̀lẹ́ ẹ wò ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ elédùà ipò débílẹ̀ àtàlàfíà ohun tá a ṣe òun ní kẹjá mójútó báyìí. mọ̀yẹ̀ bá kí ni nǹkan tá a ti ṣe àtẹ̀yí tó kù tá a fẹ́ ṣe ta ló tún wá jẹ wá lówó nínú ẹgbẹ́ yìí. olórí gbọ́ngbèsè ò sí ìlọjà ìkúkú ta ẹ̀ ń já lówó nàdùkẹ́ lọ́jà lówó. èmi owó aṣọ tèmi owó aṣọ mi mo ti kó fún wọn. ó ti fún un láàárọ̀ àárọ̀ náà ló kó fún mi. ẹ kó lè ṣe wá rí ẹnikẹ́ni nínú wa tó bá ti fẹ́ lọ sọ́jà kí wọ́n rí wípé wọ́n mójú lọ sọ́jà o kó má lọ dàbí èyí tá a lè ní ọdún tó kọjá. ìbọn ìbọn ìbọn ẹgbẹ́ ọmọ lè rí. ajé àgbè wa à ń sọ̀rọ̀ ń pa aṣọ à ń sọ̀rọ̀ ń pa àgbà à ń sọ̀rọ̀ ń pa àwò à ń sọ̀rọ̀ ń pa olórin. Ah, ó kú làákàyè. Ah. mo fẹ́ kẹ́ ẹ sọ ni kí n tó wá sọ olórí ẹ ṣe jẹ́ àpòyànda ẹ sáàmù kó mú ikọ̀ dáadáa. ìyànda kọ́ ìyànda ni. ẹ̀yin ẹgbẹ́ ẹ má bọ́ ọ̀rẹ́ mi wí ẹ mọ̀ pọ́kọ̀ ẹ̀ ni. olórí àpèyànda kankan ìyànda kọ́ jẹ́ńbẹ́tẹ̀ ni ẹ wò òkìkí la pè orin kọ́ pọ̀ àfi bí olóbùrù bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi gbogbo ọlá kúkú ti mọ̀ pé ru aláǹgbá ò tóbi tó tọ̀ ni jíjọ ló jọra wọn. bẹ́ẹ̀ ni òkìkí lọ̀gá. ta ló fara mọ́. gbogbo wa fara mọ́. agbọ́dọ̀ fara mọ́. ìdí àrà àtàríkẹ́ ẹ wá lọ sọ́dọ̀ òkìkí báyìí ẹ lọ bèè lọ́wọ́ ẹ pé ló ló máa gbà lọ́wọ́ wa. yà lọ ń bọ̀ òkìkí lápè òkìkí ni. àti mo yẹ bá ẹ wá lọ sọ́jà ẹ lọ máa sọ̀tà máa mú ẹ lọ máa sọ̀tà máa lò. ẹ Olori! olórí bí a ṣe ilé lò ní ẹ má jẹ kó ju ẹ̀kẹ́ mẹ́fà sí méje lọ tẹ̀ máa mú lọ́jà. àríkúyẹrí o lẹ́ni ni mo tó mọ̀ pé ẹ máa ń kọrin sẹ́yìn ìlú. àkànbó hmm? ọ̀ sẹ́yìn ìlú tá a bá kọrin gidi padà hmm. ẹ fẹ́ ọdún wo la ti jáde ẹ. ọwọ́ epo báwo ìpò ni ẹ̀yin èèyàn bá ńlẹ́ o. tàlàbí àti kíkẹ́ lọ́nà ń fẹ́ rí mi. ọlọ́run fẹ́ rí wa tí ó sì. ẹ kò sí wàhálà. kó wọ kó bá bọ. ọ̀rọ̀ wo náà fẹ́ sọ tá a ti gbọ́rú ẹ̀ rí lẹ́yìn kọ́ mọ̀ mọ̀. ìyàndá ìyàndá díẹ̀ díẹ̀ ìyàndá hm? máa wojú mi o ata. náà jẹgun jẹgun ni ẹ lẹ o. ṣé kò sí ọ̀gá ọmọọṣẹ́ kò wú ni kò wú hmm. ó ń dá òyì ká ni ni o ọ̀gá kí n má parọ́ fún yín iṣẹ́ yìí ti sú mi. wo tàlàbí jẹ́ àbáwọn sèyí tó ń jẹ́ òótọ́ hmm. rẹ̀ nítorí pé bẹ́ẹ̀ mi ti wà yìí ní fọ̀rọ̀ sábẹ́ àwọn sàn hmm. wọ́n ní bọ́mọdé bá ṣubú àwọ̀ wájú báwa bá sì ṣubú àwọ̀ ẹ̀yìn wò ẹ wò kòsòrò kòsòrò òun ló mú kí fìlà àwọn ará bíkù pẹ́ kí. kí ló wá kọ́ wa kò yé mi o kí ló gbé ń kọ́ wa. ètú mọ̀. ọ̀gá a àríṣẹ́ ṣe mọ́ o ìdírè lèmi àti kíkẹ́ la fi wá bá yín torí ká má bàa jẹ́njẹ́ yín lásán. wo Tàlàbí ah dákun sísọ kó lójú eégún kó o sì kó là kó lẹ́kọ̀ọ́ torí ẹ̀kọ́ òun gò kúkú wá kọlà ẹ wò ó ọ̀gá ohun tí èmi àti Tàlàbí kejì mi sọ gangan gangan ni wípé inú ẹgbẹ́ yìí ti sún wa a fẹ́ lọ rèé dẹrẹ́pọ̀ mọ́ ẹgbẹ́ òkìkí nítorí pé aṣọ ọgbà òun là ń dá fún gbà ẹ wo ọmọbìnrin o tó bá ah. dàbí àfojúdi àbí ìgbéraga. òpó nílẹ̀ méjèèjì Ah. bẹ́ẹ̀ bá rọ́pò dùn ni olórí ìwọ wèrè yìí ìwọ dé ìwà ọdẹ ìwà ẹni ẹ ẹ ẹ kò wú ni kò wú ni o ẹ ní kíní kan fi ní ní kíní kan fi yí o ẹ ẹ kẹkẹkẹkẹ ìwọ wá dúró sí ìwà ìwà tó fẹ́ẹ́ pé ẹ àwọn ìyá rẹ o ẹ kíní kan aṣọ ìgbàlá dá fún gbà o ìwọ náà ti ọtí bá lajà àwọn wèrè tọ́sọ pé ìbá yá mi o arógbà sọmọ balẹ̀ tí àwọn òróró ra sọ bó bá rówó ra sọ ní sásọ rẹ ò ní balẹ̀ èmi ni wọ́n sọ ẹ kò wú ni kò ní dùn yìí ká ni òyìnbó olórí burúkú ò ní nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ lọ́dọ̀ òkìkí ẹ mọ̀ pa mí. ìyọ̀dá ẹ tẹ̀ wá gbọ́ tójú akátá bá tẹ̀ wá léwó sẹ́nu adìyẹ yín lọ́yẹ̀ kan ti gbọ́ ni orí yín burú ni tẹ́ bá bí rè tẹ́ bá kọjá ní ọgbà yìí wọ́n fojú yín mọ̀ bọ́ ẹ pẹ́rẹ́ bí so orí yín dànù tẹ́ kíni. o kiri bí kùkùté yìí. kùkùté kọ. bí kíni. àyè bí ara kan gùdù. a bá máa rí nǹkan. ìyọ̀dá. ẹ́ ọ̀rọ̀ táwọn ọmọ sòótọ́ ọ̀rọ̀ náà sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn bà wá o iná ń jó wa lábẹ́ aṣọ ọdún wo la ti lọ tí ìbá pé ẹnu ìní tá a lọ ibi tá a ti lọ kọrin tá a jáde ọdún wo la ti jáde yẹn la ti jẹ irú nǹkan tá a jẹ yìí. òkìkí hmm, àwọn lọ sọ́dọ̀ òkìkí wọ́n ti lo nǹkan fún wọn. ó ti yé mi ẹ nítorí sọ mi nísìnyí ni pé omi gbóná ìpẹlẹnu ẹ̀sùn ọgbẹ́. ẹ̀ nígbè àníkàwá nǹkan ṣe sí ṣé sọ́dọ̀ òkèlè ló kàn. ọ̀rọ̀ òkèlè kọ́ ló kàn hmm. ọ̀rọ̀ sáyẹ̀rì ló kàn nù wọn. Hmm, hmm, ẹ̀yin tó ń sọ fún mi ní ìsìn ni pé àwọn ò pẹ́ sà kékeré bómi gbọdọ̀ gbọdọ̀ sẹ́ pẹ́ lẹ́nu ó ti yé mi. arígbéyàrí ń bọ̀ ń bọ̀ òkìkí òkìkí ọmọ afọláyàn ọkùnrin mi ò má dákun òfin kìnnìún náà ń bọ̀. kìnnìún ẹ̀ wo. ìwà àlọ́ kò ṣe èrò lẹ́jọ́ ìjà ìlara kò tán bọ̀rọ̀ tí bá dọ́dọ̀ ọ̀gá tọ́gà bá ṣe fún lọ́nà ọ̀nà máa gbó ọ̀gá máa gbó pani èmi ló ṣẹlẹ̀ gan bó ti máa gba àdìrọ̀ náà àti wọ̀nà máa bí ẹ̀dá bó bá náà kó máa yára dé kó má sọ̀rọ̀ kó nífẹ̀ẹ́ kó má ṣojú wíníwíní. ẹ̀bùn abẹ́bí. wá níbí ó wá síbí ilé mi èwo inú yín ló sọ fún un pé mi ò sí nílé. ọ̀gá òun ni ṣèṣe wọ ni. ọ̀gá èmi kọ́ o èmi kọ́. ọ̀gá òun ni. Hmm, ọ̀gá ẹ má bínú màá jẹ́wọ́ màá jẹ́wọ́ lóòótọ́ ni pé èmi èmo sọ fún mọ́mú mi pé kó padà ń pẹ́ ẹ̀sìn lé nítorí wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé ọba lorun ni o. Hmm, ọba kọ́ lorun ìjòyè lorun ló bá sọ ọba lorun ẹ wo tí kókó bá kọ́ni lẹ́sẹ̀ a kì í jorí ìmàdò tábà wá jorí ìmàdò a ẹ̀ rìn láwùjọ kù bẹ́ẹ̀ ọba ti wá rìn láwùjọ kù ni wọ́n bá rẹ̀ ló máa mú ẹ̀ mọ̀ wọn ara nínú ẹgbẹ́ yìí torí pé mo wá padà ṣàkíyèsí péyàn kan nù yín ó wọ́sẹ̀ yóò wọ́sẹ̀ kúdà. Ah, ah, tó bá ilé jẹ́ pé òṣèlú ló ń tọ̀hún lọ wọ́ ariwo òṣè lé wọn. Ah, ọgá ìpè gbọ́ o. ẹ wo ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ẹ tó dín rádaràdà bí ọbẹ̀ ọlọ́kà dédédé bá a sì ní ká ẹ jójó òun náà ẹ mọ́jọ́ wọ́n ní ẹgbẹ́sẹ̀ ẹ ní mẹ́sẹ̀ ẹgbẹ́ èké yìí náà ni ẹ máa ṣe kékeré tsọ tsọ tsọ tsọ àwọn ọmọ tó ń délé yìí wọ́n ti mọ iṣẹ́ ìṣe jù yín lọ. Ah. ọ̀gá. mi wèrè rádaràda. ẹ má bínú ọ̀gá eh. ọ̀gá ẹ má bínú ọ̀rọ̀ ayé ẹ̀ báyìí ah. onírànú ọláyà gèlèmọ̀ gèlèmọ̀ ah. àfi bí pọ́ńtà ló kò síwájú ṣé bó ló máa bọ̀ gà ó ṣe bú ó ṣe sọ́wọ́ gà pé mo nífẹ̀ẹ́ ó lè sọ̀rọ̀ wáyé rẹ inú ń tẹ̀ àgbà ó sì kò ní. ọ̀gbẹ́ni bébí oṣù náà. ó tẹ́ o ó ti fàtẹ́tẹ́ dì gan-an lẹ́hún rí wọ̀nlẹ̀ rẹ. kí ló ṣe yìí sọ gbádùn. èmi ni yìí. kí ló mú ọ. èmi ni yìí. sórí rẹ pé. orí ẹ pé orí ẹ pé. ẹ wá ẹ fúnra yín lọ́rọ̀ sọ àbí. jẹ́ńjẹ́jẹ́jẹ́ gbọ́n kí tẹ̀ni máa ń ṣe yín ná kí ni máa ń ṣe yín. àgàgà ìwọ yìí o ò gbédè o gbèkè. ọba kọ́ mi wẹran òní o ṣé ìgbìntẹ́ náà yọjú. tẹ bá fẹ́ fẹ́ ọ̀gá ẹ wá sọ fún mi kí n bá yín sọ fọ́gà ẹ pẹ́ fẹ́ fọ́gà. ẹ máa fọ́gà a fẹ́ fọ́gà ni. ẹ lè fọ́gà nu àbàtà wa yìí ẹ lè fọ́gà àwa tá a máa yín rè. ó tẹ̀ wá da báyìí ṣé ní nǹkan tó wà nílẹ̀ tó tó bẹ́ẹ̀ ni ó tó pé. tó ah! ó mú tí àwọn mú tèmi ni o. ni bẹ́ẹ̀ àwọn ọlọ́kọ̀ kan. sọ̀gbà dẹ́kun ti wà rọrùn ni à àbọ̀lọ̀ àpọ̀ ni àbọ̀lẹ́rì ìbú ni ìbò ti mọ̀ ó ti mọ̀ tẹ́lẹ̀ kò lórí ìbú ni o ṣẹjọ rẹ o ò lè tú ẹgbẹ́ wa ká o ò lè tú ká tó bá ilé yọ lẹ́mìí mi tó bá ilé yọ lẹ́mìí mi tó bá ilé yọ lẹ́mìí mi. iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ yìí owó gidi wà ń díẹ̀ hmm. tó bá rí ṣáà sọmọ gidi kò ṣiṣẹ́ yẹn jẹ́jẹ́ bá ṣe ní kò ṣe náà ní kò ṣiṣẹ́ ṣùgbọ́n. arówólò jẹ́ jẹ́ wọlé. ó dà. arúgbó. ó oh. Àkànjí. ǹjẹ́ ọmọ pẹ́ ẹ̀ bó ló wá dé bó lọ́hún. dáadáa gidi sẹ́rí iṣẹ́ tó rán mi náà ni mo lọ jẹ́ látọ̀gbọ́n ọmọ tó ń ṣiṣẹ́ pẹ̀lú òkè tó ń lù tí mo ní ìbẹ̀rẹ̀ rí. arábìnrin. ẹ ní bàbá. náà àmọ́ sẹ́wọ́ kékeré nílùú ọ̀rẹ́ wa. bẹ́ẹ̀ ni ọmọ. kí wàá ló kọ tiẹ̀. ẹ Àlàbá ló. mo fẹ́ ránṣẹ́ kan ni ṣó mọ ọmọ wù mí. ìyàwó ìyàwó ọ̀gá mi ni ẹ mọ̀ bínú bàbá. èyí tí mo wá ọ̀gá rẹ wà o wọn náà wò mí kí mo sì wà owó ń bẹ iyì ń bẹ gbajúmọ̀ ń bẹ oko kòkó náà ló já tá ó pọ̀ káàkiri tó wáyé kí wọ́n kàtí láàrin mi. kò yẹ orí bẹ́ẹ̀. ọmọ wù mí ó tẹ ojú mi mọ́lẹ̀ àbùkù tó fi kàn mí n ò kan rú ẹ̀ rí mo wá fẹ́ kí bá ń dá sẹ̀ríà fún mo fẹ́ kó mọ̀ pẹ́ni tó lówó ló léèyàn dákun mo fẹ́ gbèsè kan fún ọ mo fẹ́ kó bá ń fún un ní nǹkan kó fi sóúnjẹ fún un tó lè bá ń ṣe. sẹ́ẹ̀rì ìfọ̀kọ̀tẹ́lẹ̀ ọmọ mi fi kankan gba tirẹ̀ rárá torí bó bá ti délé ọ̀gá mi bí ṣe máa ń ro pa tí mo ga pa ni bí mo wí fún un ìgbà tí bàbá ìjì sí ẹyin ju bẹ́ẹ̀ sí rán mi lọ. mo á gbọ́ o èso ọ̀rọ̀ eré o mo múra wá ni orí kíni owó nù owó yìí wá gbà àkàndí ẹsìn bàbá o yóò jẹ ju bá ṣe rán lọ bẹ́ẹ̀ ni. kódà ah ìgbójú kan rówó láti gbà bàbá mi ti bí mi. ah bàbá èsì báyẹn fọkàn yín balẹ̀ jí tẹ́yìn dáadáa. tó bá wá jísẹ̀ bí mo ṣe rán ọ mo tún bọ ṣàdéhùn wọn tún fún ọ níkàtó ju eléyìí lọ. Ah, ẹ̀yin àti pé ìgbà wo ni kí n wá gba tí ń fò. tó bá di ìdá yìí ọ̀la jọjú sí mi n tó fún un lò ń fún ọ tí ó lè bá ń ṣe. Ah, ah. níbi ẹ̀rọ ló fòfun jẹ́ tẹ́ wá ní oúnjẹ dáadáa tí ẹ mọ̀ pé yóò jẹ́ ju bẹ́ẹ̀ ti ràn lọ ni. o ṣeun yóò dà fún ọkẹ. ẹyẹ fọkàn yín balẹ̀ tó ah, ah. wí fún wọn ni oh, ah, ó mọ bá mi. alaba alaba ń wà á rí ọ̀rọ̀ rẹ kí ló torí fún akẹ́jí ọmọ bí o. arówó lò wó mọ̀ pé ohun tá a bá fẹ́ jó bàjẹ́ wọ́n máa ń mójútó ni fẹ́ bẹ́ẹ̀ lọ mójútó ni. ọmọ tí ń bí ejò yìí ṣé yóò lè jíṣẹ́ ìbáyìí. ọmọ tá a ránṣẹ́ wọn yóò ṣe jù bá a ṣe fẹ́ lọ. tí ò bá jẹ́ iṣẹ́ ọmọ tí mo lè ṣe o ọmọ tí mo lè ṣe o. ẹnu ìyàwó la gbé bí ìdìbò làgbẹ́ ti mi èébú ọkọ torí egungun làgbẹ́ ẹ̀dọ́ bàbá pàdé o lórí èké o irú eré o láwọn fi pàdé wọn orin wẹ́wẹ́ onírú ni àkólà orin tuntun ló fi pàdé wọn ó fara wọn láyò ó lé lé wá wá yóò rí wa ni. ṣebí tí òwe bá jọ òwe èèyàn ṣebí èèyàn mọ̀ pé ọ̀nà bá wí òkìkí ìwà làwọn èmi ò mọ pé mi lè ń bá wí gbàtí ẹ pé orin tẹ̀ ń kọ ẹ dárúkọ mi síbẹ̀ ẹ sì kò sí kankan tó fẹ́ pèmí àti yípo débi pé a máa kọrin búra wa káàkiri. Ah. òkìkí tá a bá pàdé wọn lórí èké o irú eré wo la ó fi pàdé wọn orí wáwé orí àkọ́dá. owó ẹ̀fọ́ owó ẹ̀fọ́ yóò yà wá ah, ah, ojo ojo orí adé ọrùn dẹ. adé òsì wo ẹ tí rí nǹkan kan. ọ̀dà <laughs> kò sí wàhálà. ẹ wo ẹ ṣe wá èmi kọ́ ni ẹ̀ ń bá mi àti àjọ dàn kankan. àmọ̀ rí ni. àdàn ah, kankan o àdàn kankan o níbi tá a wà yìí níbi láti fẹ́ mọ ẹni tó mọ orin kọjú nú èmi hmm. pẹ̀lú sẹ́wọ̀n nìkan ni tẹ́bi jẹ́ pé gbogbo eré tó yẹ ká máa lọ èdè eré ta ẹ̀ ìwọ ni ìwọ lọ́ọ́ náà ń gbé fún sáà mo kọjú wa lọ ni. abọ́mọ lulu jù wa lọ. àkòyé mi o ibà ibà ibà ibà kirigbọn kirigbọn ah. ibà ibà ibà ibà ibà kiri. ọlọ́bọlẹ̀ ń lò ó ah. ọlọ́bọlẹ̀ ń lò ó. ẹ eh, kó lè mọ̀ ni kó wà nílẹ̀. ibà ibà ibà ibà kiri gbọ̀n kiri gbọ̀n gbọ̀n ibà ibà ibà ibà. o ti tó ọlọ́bọ eh? ah, ẹ má lè léjo. ó nu o kẹ́mu ti wá. ẹjọ́ wọn kọ́ o kọ́ o ẹjọ́ wọn kọ́ o àwa aládé wù jàpá o tani káhùn máa yan òkìkí. akíkí adé adé òun jẹ́ pa o wa ní káwọn máa yan àwọn wẹ̀wù tán o òkìkí àdé àwọn ẹ̀wò tán àwọn wá ń ṣàpá kọ̀ǹda mo ti dé mo ti dé mo fẹ́ kọ́ yìí. àhùn ẹ má jù sọ́ni wa ṣé ìyá wèrè. èmi mọ̀ ṣe yẹ̀yẹ́ yìí ni wèrè wèrè tẹ́mi ṣe yẹ̀yẹ́ wọn ṣé onílọ́kàn onílọ́kàn. mọ̀dé mọ̀dé o mọ̀dé o mọ̀dé. Eh, eh mo fẹ́ kọrin orí olókùn fún wọn. ẹ̀yin ìyá mi o. ìyá wèrè ó ló ń pè. ẹ̀yin ìyá mi o àtòríjàpá o àtẹ̀dọ̀jọ́. gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n káàbọ̀. sórí ẹ lè dùn mí fún wọ yìí ẹ lè dùn mí torí òní ni ìhun tó ń pè ní làákàyè sórí wọ dàgìnìdọ́rọ́ ẹ ìwọ wà àdàgbàjẹ́ra ìfù ó tẹ̀lé ọmọ nírẹ̀ káàkiri tóró máa jẹun wàyí ẹ lóde bẹ́ẹ̀ ẹ kìlọ̀ bẹ́ẹ̀ ṣe a máa ju ẹ̀kú sí i. ẹ ẹ ẹ ẹ filẹ̀ filẹ̀ mọ́ bàjá oríta lọmọ nù rẹ kiri eh. ah, wèrè ni ọ. ṣé ìdídowó ọ̀rí ìdídowó àti alábí ni. alábí ni ìwọ ni. máa wọ́n mú wèrè ó dàbí ejò ọmọbìnrin kọfó kọfó sọkò sí yín ni. a eh, máa fi sọkò. kí ni kọ́ni tí eh, a kọ́ni ká gbọ́. kọ́ni ká gbọ́. orí orí orí orí orí orí orí tí mo mú wáyé ẹ̀dá o ẹ̀dá tí mo mú wáyé o kẹ̀dá má ṣe rẹ̀ dápin láyé ìgbẹ̀yìn lójú o orí ló ṣe ẹ̀dá lálárò pín o kẹ̀dá má ṣe rẹ̀ pin láyé lójú ìbílẹ̀ wá tábà ti ẹ̀rù ṣeré wá o tábà ti ẹ̀rù ẹ má ṣe kùn sínú. ẹgbẹ́ eléré lẹ́rì yìí o ẹgbẹ́ eléré la kò tá a lọ ọ̀rọ̀ wọn lẹ́sìn ọ̀rọ̀ wọn lẹ́sìn adó mẹ́ta o ah, onílé olókùn ni mo ní kí n fi wọlé ni ah, ah, adó mẹ́rin o adó mẹ́ta o làdó ìyá àgbà. adó mẹ́rin o làdó ìyá àgbà o. Eh, eh, eh. ó tún wà lẹ́ o orí ìyá mi ẹ̀ẹ́lẹ́kọ̀ọ́ orí ìyá mi ẹ̀ẹ́rẹ́. Ah, kí wọn pa kókó. òkìkí ah, ah, ah. orí orí orí yá mi. ibi ìyá o bàjá báwọn ìjà báwọn ìjà àwọn ìjà bá bọ̀ gbẹ́rẹ́ yóò ti jẹun lọ́fẹ́ bọ́ńkì lórí ni. àwọn ìjà ìbọn ilé kẹ mú wọn lẹ. kí mo ta yín lẹ lọ kó kó kó kó rẹ lọ jàre. ọlọ́run máa owó ti jẹ́ nǹkan ní tí bá kọ́ ní gbẹ̀yìn ayẹyẹ ti ta nù. ó ti mọ̀ pé wọ́n béèrè fún ọmọ. orin burú o ọ gbádùn ọlọ́run ní kò ní wà lẹ́ o ọlọ́run ní kò ní wà lẹ́ ọ rí pé mo forin báyé wèrè jẹ. kọ́bó hmm? orúkọ la kọ àwọn ọmọ nǹkan rẹ̀ ta tó ń jó iná ń jó. wèrè ni ọsọ ẹkọ ọsọ ṣé ẹkọ ọsọ sẹmi jó ni ọwọ́ lọ báyìí mo dá padà ó tún lọ gbégbà tá fóògùn fa mo tún wá dá padà àbí bá sọ sí lọ báyìí tó di ẹ tó kọ orí o orí o lẹjẹ bẹ́ẹ̀ ń pẹ mú kele sẹ́nu ẹ ń ẹjọ́ rẹ kọ́ èmi tí ń ro gbogbo orí mi bóyá a sì jẹun tèmi ò fi kọrin òun ni mo dá gbogbo wàhálà lẹ ṣé orin. ẹ kọrin dáadáa <laughs> ẹ kọrin kọrin dọjọ́ òkú yìí ni. kémi wọn ṣiṣẹ́ mi mọ̀ ẹ tán ibi awilade yìí o mm, bí baba ti ní ká ṣe ká ṣe bọ́n ṣe ní àṣẹ kó lè bá rí bí o ti yẹ kó rí o mm. ẹ dá kí tiẹ̀ ni baba ní ká sọ náà ẹ mo ti rántí mo ti rántí tọ ẹ ìwọ ọmọ wù mí ìgbésí ayé rẹ ni mo wá fẹ́ kàn mọ́ bí o sọ̀ ń gbọ́ torí pé àwọn àgbàlagbà àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n sọ pé àkànmọ́lẹ̀ báyìí ni ti gbẹ́gi àkànmọ́lẹ̀ báyìí ni te kàn ó lé o ó ní mo kàn o ó tán o ohun ohun ẹ̀kíní ayé bá wí olè gbọ̀rún gbà o kẹ́yà gbà ni o ṣé bí òkìkí òun rójú ráyè ni wọ́n ṣe ń pèsè òde eré ẹ ńgbà tí o bá rójú ráyè ń wo eré tí o lọ sí èmi mo sọ bẹ́ẹ̀ dámọ̀ lọ. a ti ń kọrin lọ báwọn ẹ mọ̀ gbà mí lọ́wọ́ àríkú yẹrí báyìí ẹ gbà mí lọ́wọ́ àríkú yẹrí ẹ ń gbà tá a wá kànyàn mọ́ kínní tá a ti sọ pé tọ ọmọ òmìnira wa kàn kí ló kànyàn dá ń bẹ̀ ṣé oògùn mo sọ oògùn tó ń wò gbọ́ràn mo bá kọ́ àwọn méjèèjì papọ̀ ah, ọmọ òmìnira ni mo kàn o bí òkìkí ò bá tún wá jáwọ́ tóun ò jáwọ́ ó dòní lọ́sọ̀ tiẹ̀. kọ̀ǹpó kọ̀ǹpó orí yá báyìí. Ha ha ha! lélẹ̀ àfi kí n fi ọ̀rọ̀ yìí tó òkìkí létí o. sọ mò ń gbọ́. ẹ ọ̀gá mi ò mọ tí mo ti ṣe pé tí má ti gbà lámọ̀ràn báyìí èébú ni ó mọ̀ ọ́ bú mi bí bá mọ̀ràn lásán ni mo gbà á mo kàn wí fún ni pórin tí ń kọ́ òun bá nǹkan ni ó ti kọ́ pẹ́rẹ́ tí ó dáhùn báyìí èébú ló mú sẹ́nu tó bẹ̀rẹ̀ sí ní bú mi. ń gbọ́ ọmọ rẹ ní kejì. ọ̀gá kì í ṣe ní ìní tí mo dojú sọ mi mo sì ti wí fún pé kì í ṣe torí tí ẹ mo fi wá bì èmi ò èmi ò bú oyin kúrọ́ mọ́ mi ni o. mo rẹ ní kejì alábẹ́láhán abúnibí ẹni ńlá yìí wo àpọ́nlé yìí ò tanná sílé tàbọ́n náà sọ fápọ́n o bó bá ń àpọ́n bí ò tanná lé fúnra ẹ̀ ní orin lóòkù torí wọ́n sọ fún ẹ báyìí abú mi ni wọ́n bá mú mi ni wọ́n ṣá mi ni wọ́n tì mí ni ó mọ̀ pé òkò tó ń bẹ́ẹ̀ sọ yìí bí wọn náà tó bá lè farabalẹ̀ tó gbọ́ ohun tó ń sọ wọn lé ọkùnrin dáadáa ọ̀ṣẹ́ dáadáa ọ̀rìn dáadáa ọ bá ṣe ìwé èrè níbi ilé ọ̀dàdún ni ṣé wọn nìkan ló wà nù àwọn èèyàn tó wà níbí ni. ẹ má bínú ọ̀gá. ẹ ọ̀gá ẹ̀yin náà bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ wọn ẹ máa farabalẹ̀ kọ́ wọn ẹ jẹ́ kó wọ̀ létí. tó bá gbé bẹ́ẹ̀ mi ṣe ń kọ́ yín tí mò ń yanjú tí mò ń ṣe gbogbo wàhálà báyìí kò sẹ́ni tó máa dúró mọ́ nínú ẹgbẹ́ wa yìí ẹni ẹ mo ń kọ́ ni tí bàbá dé sí ẹ bẹ̀rẹ̀ sí gbára yín létí àmì ẹ bẹ̀rẹ̀ ìjà fúra níwájú mi kẹ̀kẹ́ kóra yín lọ bí èsì gbọ́dọ̀ gbọ́dọ̀ yín. ẹ kú lé ọ̀gá. ẹ ojo ọmọ mi mi kọ. ọ̀gá mo mẹ́yẹ̀ bọ̀ lápò ẹni jẹ́ dúdú nàbì funfun bí n bá mú bóde lẹ́sẹ̀ ẹ̀ máa rí sẹ́ẹ̀rí ipò tí mo bá ọmọ mi yín ẹ̀ dára jù. kí ló ṣe bẹ́ẹ̀ mi sẹ́yìnbà tí máa wọ́n lé wọn báyìí mo rí gbèsè tó lọ báyìí mo níta ló ṣe ọ níyàwó yín ni ìgbà tí máa wọ̀ tún báyìí mo tún rí èbì tó lọ rẹ́rẹ́rẹ́ báyìí mo bèrè pé ta ló tún ṣe ọ níyàwó yín ni ṣé wàá gbọ́ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ́wọ́ wọn ti ẹ̀ jọ ẹ̀dá láyè rárá ọwọ́ dàbí bí ẹ̀bọ̀ra bí nǹkan kan báyìí ojú wọn máa ń ṣe lóṣooṣooṣooṣooṣo báyìí. ṣe àìsàn tó ń ṣe ó pọ̀ tó yìí. a n kò lè sọ tán. òjò o ṣe kíni kan fún mi lọ́ba mi bá àwọn ọmọ níbi ìgbáradì kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbáradì mi ò sì gbọ́dọ̀ gbọ́ ìjà. múlẹ̀ dání o ha ọ̀hún ò ní agbára ẹ̀ alọ́bọ̀ ẹ̀ alaba ibiṣẹ́ ẹ̀kọ́lù sí ẹ̀kọ́lù bóde ẹ̀dá bẹ̀rẹ̀ iṣẹ́. báwo ni màá ṣe lò. ó máa fi pàyàwó rẹ ní gbogbo oríkèéríkèé ara ni. a máa fi pa lára. ó fi pa gbogbo oríkèéríkèé ara rẹ̀ ọ wàá mọ̀ pé bí wọn bá kọlà sójú omi àparẹ́. bàbá kọlà sójú omi àparẹ́. bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dò yí parẹ́. bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dò yí parẹ́. bóṣùmàrè bá yọ yí padà àparẹ́ náà ni. bóṣùmàrè náà bá yọ yí padà àparẹ́ ni. gbogbo aburú tí ń bẹ lára ìyàwó rẹ kó máa parẹ́. gbogbo aburú tí ń bẹ lára ìyàwó mi kó máa parẹ́. àbìlú ayé tí wọn dànù kó máa parẹ́. àbìlú ayé tó fi kan ìyàwó mi kó máa parẹ́ kò láàrẹ̀ ọmọ àfipá gbogbo oríkèéríkè ara rẹ̀ ọmọ àfipá ara rẹ̀ ọmọ àfipá ọmọ àṣàdúrà sí. ẹ ṣe gan dúpẹ́ gidi lọ́wọ́ yín àgbà yín á dalẹ̀ bó bá ṣe tún wá rí màá tún padà wá fún yín lábọ̀. ẹ kò sábúrú ẹ bó bá ṣe jẹ́ tó ọjọ́ kẹ́mi náà mọ gbọ́ èmi náà ò fi ọ́ lẹ́ o sọ kò ní í ṣéwu. lé o àwọn kan lé babaláwo tó gbọ́fá. ẹ̀yin ìyá mi òjijì ìfẹ́ arógun aṣọ mọ́ balẹ̀ àfijọ́ àdàbà tí jẹ láwùjọ àṣà àfijọ́ ẹyẹ tí jẹ ní gbangba oko èké wo ojú ẹ̀ fọ́ ọ̀dàlẹ̀ wo ojú ẹ̀ jò wọ́n ní kí ló wò ó lòun wẹ̀yẹ àwọn ìyá mi àìréwú lọ́sàn sí òsì. babaláwo aláfojúdi èyí ti rí tó bí dòwòkó tó pọn. àwọn pọnlé ó ti gungire kọjá ewé o ó sì ti di dandan kó o jábọ́. àyìn gbọ́dọ̀ jábọ́ ìyá mi ẹ̀yìn gan gbọ́dọ̀ pọn ọmọ kọ́ jábọ́ lẹ́yìn mi ṣé bẹ́yìn lẹ kọ́ mi lódùlẹ̀ tẹ̀mí ń fa ẹni gbogbo tí ń bá ṣe ló dà sí gbé. ó ti bá fún Ṣàngó ọmọ ajàmọ́ jẹ̀bi ńjọ́ Ṣàngójà tó lóun ò gbalẹ̀ ńjọ́ Ṣàngójà tó lóun ò pàgbé èèyàn ìjọ Ṣàngójà wọn ní kí ló fi tó lóun ò ní ohun tó wọn fi tó wọn ní fi kankan tán ẹ wá balẹ̀ múlẹ̀ ẹni kílẹ̀ òbó ẹ̀yìn àjẹ́ láti rí ilẹ̀ nítorí kíni ẹ nítorí ohun tẹ́ ẹ bá ṣe lórí ilẹ̀ kílẹ̀ ọmọ bá fi bí yín ni ilẹ̀ wá lóun gbọ́ kílẹ̀ fún un ẹlẹ́fúnlẹ̀ ló wù ú kó fi sàmì sọ́mọ rẹ̀ lára ẹlẹ́ni tó bá ti lo ewé òwú yìí ewu ò ní wù ú mọ́ èmi náà ti wá lo ewé òwú lónìí ewu ọgbọ́dọ̀. ẹnu ẹnu rẹ sọ̀hún wo àìmọ̀ṣẹ́kọ̀ ọmọrogùn ló mú kó torí bomi gbóná o àìmọ̀ṣẹ́kọ̀ rẹ lónìí yóò mú ọ lọ sọ́run àpàpàǹdodo. aṣáwó aṣá ìmùlẹ̀. Ah! ẹ̀fọ́ mi kọ́ gẹ́ o. Ah! ṣiṣẹ́ agbé tó ní má bá wọn dèlù àárò kí ni mo fi ṣàlùkò tó ní má bá wọn kó sùn kí ni mo fi ṣe lékelèké tó ní má bá wọn dèlù ìtẹ́ fún ta ni mo ṣe tó wá fi irú eléyìí tó wá fi kàn mí irú eléyìí ò tọ́ sọ́mọ́ wù mí rárá ni kò tọ́ sọ́mọ́ wù mí rárá. huh díẹ̀ díẹ̀ arákùnrin gbogbo ìpè tó ń ṣe pápátá mò ń gbọ́ ọfẹ́ lè wọlé ah, nígbà tí ìwọ ọkùnrin wa ń ṣe báyìí kí wàá ní káwọn àtàjọ obìnrin wa sí i àjọ àní kò jẹ́ ká mọ fìràn ọmọbìnrin lọ́wọ́ wípé kálálẹ̀ ilẹ̀ yìí kó bá wa dáwọ́lé abiyamọ ayé abiyamọ ọ̀run kó bá ń fún lómi ìtura mu ọtí gbọ́ ah, eh, bàbá mọ̀ ní káàró dídùn fún a ọ̀rọ̀ adé egun o bẹ́jọ́ sì ti gùn tóun bàbá ní ti gùn láàdáná sun á sunlé. ẹ wo mo ti gbọ́ ohun tẹ́ ẹ sọ àmọ́ èmi mọ̀ wípé ọ̀rọ̀ ìyàwó mi ò kì í ṣojú lásán o ẹnikẹ́ni tá a bá wá bí nínú obìnrin èèyàn kí èèyàn tá a bí bá aṣọkùnrin bá aṣọbìnrin tá a bí nínú obìnrin tó yẹ pé òun ló wà nídìí ọ̀rọ̀ yìí ó tó wò ní jèrè táyà tọmọ ìdílé wò ní jèrè. ó ti tó wálé wálé dàpọ̀ ó ti wá lè tó yìí kódà jẹ́kẹ̀ mi yọjú sí babalágbàlà wọ́n ti láwọn ó fún mi ní nǹkan sí méjì tá a tún lò fún ìwọ náà sì ti mọ̀ pé ẹbọ kéékèèké nígbà láìsàn ọ̀la ó ti gbọ́ báwọn ṣe sùúrù ń bọ̀ bóyá ọ̀rọ̀ mi ó dàbí ẹni pé kò yé ẹnikẹ́ni irú ọ̀rọ̀ yìí ò ń ṣojú lásán lọ́mọ tá a gbé àgbè lọ sílé mo lọ sọ fún bàbá pé kọ́ fún mi nìkan náà tó sì fi dá mi lójú àkéyí tó padà lọ lọ́dọ̀ bàbá ọmọ babaláwo ti kú ẹ wá ní kò séèyàn bẹ́ẹ̀ ó tọ́wọ́ ò ní jèrè o. kábíyèsí kí lẹ rí ṣe sí ìjà àkànjì tó ń lọ káàkiri ìlú ẹ wo rògbòdìyàn rẹ̀ pọ̀ gan o. ṣe rí ti ìjà àkànbí hmm. ìtì ọ̀gẹ̀dẹ̀ máa ní kò tó hàn áyàdá sí ẹ̀yẹn fìhàn lẹ́fẹ̀ẹ́ mi hmm. àwọn bàbá mi ọkọ mi bí n ti ṣe yun. ọkọ mi sọ̀rọ̀ bá mi. ẹ kábíyèsí o ẹ kájọ pẹ́ lórí kí bàtò pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ yìí kó jẹjẹjẹjẹjẹ kó dábẹ́rẹ́ ẹ kábíyèsí ọ̀rọ̀ kan mo máa fẹ́ fi tó yín létí àwọn agboolé ajere àwọn ni wọ́n wá bá mi lóòrọ̀ kùtùkùtù yìí wọ́n wá ń jẹ́ kó yé mi pé ara ọmọ wù mí ara ò yá ó tó jọ mẹ́ta wọ́n wá ní mọ́hùn mi ó ti bẹ̀rẹ̀ sí ní rùn òórùn yìí burú débi pé inú ilé wọn nìkan lòórùn yìí ti rùn tẹ́lẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ òórùn bẹ̀rẹ̀ sí ní rùn ní agbègbè wọn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ òórùn yìí tún ti bẹ̀rẹ̀ sí ní rùn ní gbogbo agboolé òórùn yìí ti gba gbogbo àyíká kó wá di pé òórùn yìí á wá a máa délé gbogbo olóyè kó tó di pé dáàfin ẹ sì mọ̀ pé òórùn burúkú yìí ni àjàkálẹ̀ àrùn ni máa ń fà kó tó wá di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kúńlù ní kọ̀ọ̀kan èjì èjì mo ní ìfitò yín létí kábíyèsí o. olóyè ọ̀tún wọ́n ti dọ́dọ̀ rẹ. ìwọ náà ti gbọ́. olúwa mi mo ṣe wífẹ́ mi náà ni hùn wọn lóòórùn yìí pọ̀ jù. tó bá rí bẹ́ẹ̀ ìyálóde ó sì ẹ lọ sí agboolé ajere kí ẹ lọ sí ọ̀fun tótó tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ yìí náà lórí ẹ pé mi ọba adédàpọ̀ ẹ rán ni mò ń fọwọ́ sọ kì í ṣeegun ẹ pé mo ní kó fìlú lẹ̀ fún mi bí n bá gbóòórùn ẹ lu yìí ọ n fi yé ríran tí mo jẹ. ẹ jẹ́ mọ̀ kábíyèsí mo ti gbọ́ etí mi ti kún gbogbo ìlú yìí. bí ìmọ̀ bí ṣe làálẹ̀ ní àìfín bíi ni ẹ ayé mi ẹ wò bẹ́ẹ̀ ṣe wíwù gan ni wọ́n ṣe ṣe. tẹ́ bá ti wọ́n lọ agbọ́pá o. kábíyèsí. mo fẹ́ kọ́ tẹ̀lé wọn kó o sì fi sí ẹ̀mí jẹ́ lọ́hùn. kábíyèsí èmi náà gbọ́ òórùn yẹn èmi ti rò pé bóyá àwọn onírú ti ń ṣerú nínú abúlé wa bóyá òun ní rùn ni àsámọ́hùn mi ní rùn tábà wá débẹ̀ tó bá wá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ọmọ́hùn mi ní rùn à mo fọwọ́ sí pé kọ́ kúrò ní ìlú kọ́ tiẹ̀ lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ gidi. ó yá ní kíákíá olúwa mi adé tán. abiyèsí o ti ṣiṣẹ́. owó tí ẹ máa bà wọ́n ẹ̀dùn máa lè dákun. ọ̀pá kan fílàní fi dàgbà máa. àwọn afárá ẹlẹ́dùn àyè o ẹ̀dùn máa lè dákun máa fàyè. ayé òní ṣe wá o bí ó ṣe wù wá o. Èdùmàrè dákun má ṣe fà wá fàyè. má fà wá fọ̀tá mú ọlọ́run jọ̀wọ́ o. Èdùmàrè dákun ṣe fà wá fàyè. má jẹ́ aṣubú lójú àárín ní jọ̀wọ́. Èdùmàrè dákun má ṣe fà wá fàyè. má fọ́ ọ̀tá lọ́rọ̀ sọ láyé wa òwe. Èdùmàrè dákun má ṣe fà wá fàyè. tó ráyè ò fẹ́ agbẹ́rù dákẹ̀sán. Èdùmàrè dákun má ṣe fà wá fáyé wọn ò fẹ́ni fẹ́re láyé tá a wà yìí o. Èdùmàrè dákun má ṣe fà wá fáyé ìlú kó ṣubú lọ́tà ó máa lù ká o. Èdùmàrè dákun má ṣe fà wá fáyé má wàhálà wa Elédùà yìí o. Èdùmàrè dákun má ṣe fà wá fáyé mọ́. ọ̀gá ṣí òsì. àárín nípàdé. kò sí nǹkan kan. ọ̀gá ó ní kángun kángun akú arapa báyìí ló kángun sọlọ́run ọba kó tiẹ̀ jẹ́ pé n tí mò ń gbọ́ ni ṣùgbọ́n mo gbọ́ ni o n ò gbà ọ̀gá ẹ gbọ́. Okay, wọ́n lè fẹ́ tẹ̀lé ọmọ tára rẹ̀ ò yá òun kúrò nílùú. ó ṣe mọ̀ pọ̀ lọ́pọ̀lọ́ àwọn ohun tó bá wọn lẹ́nu ní kọjá kọfẹ́ mi wọn sọ torí pé okun ò tó kùn lóníkọ́fọ̀ òun ṣòro ká o bẹ́ẹ̀ ewúrẹ́ tó ń béèrè ìjẹ wo ló jẹ́ kí gbẹ̀gìrì ó ṣàn jẹ́ kó máa wí káàkiri. ọ̀gá lóòótọ́ lóòótọ́ àwọn tó bá ní làákàyè tí wọ́n sì lọ́pọlọ wọ́n mọ̀ pé inú ilé tí àgbà oníṣàngó bá wọ̀ dájúdájú olùkóso ààrẹ kú bí ayé ìyàkàtà yẹ́rìyẹ́rì ó ti ju ẹdun àrà bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. adio. Eh? Tádéo ó ṣe okun làákàyè ó sì kú ọpọlọ ṣé o rí ọ̀rọ̀ Ọmọ́wùmí tá à ń sọ Ọmọ́wùmí ò ń ṣe èèyàn kan lásán kò lábúrá tó lè tẹ̀lé kò lẹ́bí tó lè tẹ̀lé kò ní ìyá bẹ́ẹ̀ sì ni kò ní bàbá èmi nìkan pọ́ńdọ́rọ́ yìí ni mo kùn fún tí mo bá wá ṣe bẹ́ẹ̀ tí mo ní mi ò ní tẹ̀lé bí ìgbà tí mo ya fi ibi iṣó lóore ni torí pé Ọmọ́wùmí tá à sọ̀rọ̀ yìí ó ti gbà mí ní ìgbà òjò ó ti dẹ́gẹ́ mi náà gbà nígbà ẹ̀rùn. ejò ejò ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ n bá yín fi wéyìí ah. ẹ jẹ́ n bá yín fi sí. Ah. Oh. ẹ rọra ẹ pẹ̀lẹ́ ah. ẹ pẹ̀lẹ́ ẹrọjú ẹrọjú ẹrọjú ẹpẹ̀lẹ́ ẹrọjú ẹ máa rọjú ẹ máa rọjú ẹ lọ arákùnrin níbo lọ́dọ̀ yín abúlé wa ń bàyí náà ni ah. eh, kò sí wà lóye dìde. ẹni ah. kẹ́ dìde. ilé dìde. ẹ eh, sún lè dìde ẹ eh. ò dáná ah. àgbẹ̀yìn ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ gbẹ̀yìn. ẹ ṣe o yé yé yé ẹ sọ mi o. ṣé ìwọ fúnra rẹ ti wá rí báyìí wípé ọmọ mi ò ń ṣẹni tí ò yẹ kí n má tẹ̀lé torí lọ́jọ́ tó gbé mi wọ́n ń jẹ́ kó yé mi nígbà tó gbé mi wọnú abúlé pé káníkò tètè gbé mi wọnú abúlé ni láàárín ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta olódì mi àtijọ́ lọ́hùn ni pé ah, ṣírò ọmọ òun yẹn ló wá yẹ kí n fi lẹ̀ dandan ni kí n tẹ̀lé yìí o. ọ̀gá lóòótọ́ lóòótọ́ ó yẹ ká fìfẹ́ hàn sí ń ta nífẹ̀ẹ́ ẹ̀bẹ̀ kan lèmi ó kàn bẹ̀yìn èmi ò bá ní kẹ́ mọ́ torí pẹ́ńlẹ́ẹ̀dẹ́ ọ̀gá kẹ́ bèdè jẹ́ ẹ̀ nítorí tí ẹ̀dẹ̀ bá lé yín ẹ̀dẹ̀ náà lè ń padà bọ̀ n bá fẹ́ kẹ́ ẹ rántí pé tẹ́ ẹ bá lọ ẹgbẹ́ lè tú tẹ́gbẹ́ bá sì tú àti rí kó padà yóò ṣòro. adio gbẹgbẹ bá fẹ́ tú ẹ̀jẹ̀ gbẹgbẹ tú kó ah. ní kálukú kó gba ilé ẹ̀jẹ̀ ẹ̀ lọ ah. ṣé nígbà tí ẹ fẹ́ wá gbà tẹ fẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ mi ṣé mo ní tipátipá ti kúkú. Ah. adio adio ọ̀rọ̀ ìfẹ́ ni à ń sọ̀rọ̀ ẹ̀yìn. ọ̀gá ó dà ó dà ọ̀gá ibo lẹ̀ ń lọ gan bóyá kí n tiẹ̀ wá mọ́ wò yín bẹ́ẹ̀. àdìo mi ò mọ̀ mi ò mọ ibi tí mò lọ mi ò mọ ibi tí mò rí àdìo. kí ẹ lọ kí ẹ lọ kí ẹ ẹ má lọ ẹgbẹ́ òtún àdìo. ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí báyé ń gbógun tó ọ̀tá ń gbẹdẹ́dùn wa ni ó pàpà ṣẹ́ o ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí. ayé ń ṣe lásán ni ọlọ́run ló mi gbẹ̀yìn o ọ̀tá ń ṣe lásán ni ọlọ́run ló mi gbẹ̀yìn ìgbẹ̀yìn wa á olójú ọ̀tá wa o ayé ń ṣe lásán ni ọlọ́run ló mi gbẹ̀yìn. ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí báyé ń gbógun tó ọ̀tá ń bẹ tẹ́lẹ̀dùn àní ó pàpà ṣẹ́ o ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí. ibi ọ̀tá fojú sí oko sọ́nà ń bẹ̀ ṣó ibi wọ́n fojú sí oko sọ́nà ń bẹ̀ ṣó tán kó bàjẹ́ ni wọ́n ń ṣe irọ́ ní ikọ̀ kúkú bàjẹ́ o ibi wọ́n fojú sí oko sọ́nà ń bẹ̀ ṣó ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí báyé ń gbógun tó ọ̀tá ń gbé dédùn wa ni ó pàpà ṣẹ́ o ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí. wọ́n ṣe bó ti tán ni irọ́ ni kò tí ì tán wọ́n ṣe bó parí ni kò parí ni kò tí ì tán bọ́lọ́hún ò bá ti mú ní irọ́ là ṣe ní ń pa ọ́ wọ́n ṣe bó ti ni irọ́ ni kò tí ì tán. ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí báyé ń gbógun tó ọ̀tá ń gbẹdẹ́dù àní ó pàpà ṣẹ́ o ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí. ọlọ́run òjò yín alábòsí aráyé ọlọ́run òjò yín alábòsí aráyé ẹgbẹ́ òkìkí rèé o ẹríwá ẹ̀yọ́ mẹ́gbẹ́ àwa ọlọ́run òjò yín alábòsí aráyé. ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí báyé ń gbógun tó ọ̀tá ń gbé délẹ́dùn wa ni ó pàpà ṣẹ́ o ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí. ọ̀tá ìbámọ̀ wọn ìbá tilẹ̀ ní rárá ọ̀tá ìbámọ̀ wọn ìbá tilẹ̀ ní rárá bọ́tá ò lé ní a ó ṣe débi ayọ̀ sẹ́yìn ọ̀tá ìbámọ̀ wọn ìbá tilẹ̀ ní rárá. ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí ayọ̀ ní ìdùnnú ọpẹ́ olótún jásí báyé ń gbógun tó ọ̀tá ń bẹ tẹ́lẹ̀dùn wa ni ó.